Ọlágúnjú dẹ nípa rere ó nípa rere bó ti wáyé má nípa rere. ẹyẹ kan tó kù lélẹ́yìí twenty twenty o lè má nípa kankan òwúrọ̀ twenty twenty one la wà yìí torí pé wọ́n máa nípa rere ó dẹ̀ máa bá wọn lógo ní twenty twenty one torí pé òní ṣerú ògólógo torí pé ó máa lọ́jọ́ ayọ̀ àwọn kan tó ẹ̀kọ́ ti ta tẹ́ǹtì ayọ̀ lọ́jọ́ orí wọn lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n ó ti fò wọ́n ru ṣùgbọ́n láṣà lẹ́yìn áńgẹ́lì pe bàbá mi Ọlágúnjú ó sì lè sọ̀rọ̀ dayọ̀ ó ní mo ti wáyé máa nípa ó mo ti wáyé máa nípa rere ó yá palárí o Ọlágúnjú dẹ nípa ó nípa rere mo ti wáyé máa nípa rere. ó máa lọ wẹ́yàn méjìlá wákọ̀ sọ pé mo máa nípa rere lọ́dún yìí. lórúkọ jésù gbogbo àlà ó ní parire. in jesus name we all have a golden part. mo ní gbogbo àlà máa ní parire lọ́dún yìí o. all have a golden part this year. ẹ sàmì ńlá kan. say big amen. wọ́n ní fóònù kan tí wọ́n ń wá lánàá wọ́n ti rí lónìí o. a phone that was missing last night has been found today. ẹ bá hallelujah ńlá kan o. we shout hallelujah for that. ẹ jẹ́ àfetílẹ̀. let us lis ten. gbogbo àwọn dírámà pátápátá. The drama group. Wọ́n ní pàdé lẹ́yìn pẹpẹ ní àárọ̀ ọ̀la. We have to meet at the back of the altar. Ní aago mẹ́wàá. Tomorrow morning by ten a.m. Bàbá tó kọrin tán yẹn. Afara jọ sang. Wọ́n ṣe késẹ́ẹ̀tì kan. Exactly record day. Ó wà lọ́wọ́ àwọn aṣọ́nà. And it's with the ushers. hundred naira péré ni. It's just hundred naira. Ipa Good impact. Amen. Amen. Láàárín ìṣẹ́jú díẹ̀ báyìí. Within few minutes now. Lẹ́yìn Ọlọ́run after God. tó gba gbogbo wa sórí òkè yìí. that host everybody on this mountain. àti bàbá wa Mósè Ọmọlágúnjú. and our father Mósè Ọlágúnjú. bákan náà ni olùṣọ́ àgùntàn tó ń bẹ ń bí. so also the pastor is here. àwọn lọ́lọ́run fẹ́ lò fún wa báyìí. He's the one God use God, God wants use for us now. As I'm calling him, we exalt Christ with Pastor Samuel Pastor Samuel at DBC. Amen. Amen lórúkọ olúwa ó máa dáa fún wa. in the name of the Lord shall be well with us. lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun èmi àtẹ̀yìn a máa àánú gbà. you and I will receive mercy. ẹ jẹ́ àti àmì ẹ̀ dáadáa lórúkọ jésù mo la máa rí àánú gbà. ní orúkọ jésù. amen. pẹ̀lú àkókò kúkúrú ní orúkọ jésù. amen. ní orúkọ jésù. amen. olúwa ọlọ́run israẹli àti ọlọ́ba olùwàgbà ọpẹ́ wa. amen olúwa gba ọpẹ́ wa olúwa gba ọpẹ́ wa ẹ pé ó ṣeun o bàbá ó ṣeun o jésù ó ṣeun o bàbá ó ṣeun o jésù kí n lábà fi san oore rẹ̀ bí ó ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fún ẹ sọ̀rọ̀ ó ṣe ó bá ó ṣe ó. ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ bàbá yẹn tó dá èmi àti ẹ̀yin sí. sàmà àánú rẹ̀ ní lórí ayé wa. ọlọ́run Ísírẹ́lì àmà yẹn lógo. torí pé o fi orí ọ̀fẹ́ dá wa sí. oh, rẹ̀ bí ó ti pọ̀ tó o ṣé bàbá. ẹgbẹ̀rún àwọn kò tó fún ìrẹ́ o ṣé o bàbá. olúwa gba ọpẹ́ wa olúwa gba ọpẹ́ wa ògo ni fún orúkọ olúwa àṣẹ ọlọ́ba lórí ìpè yìí ayìn ológo lórí májẹ̀mú tí o bá ìpè yìí dá àṣẹ ọlọ́ba torí pé òun jẹ́ ọlọ́run lórí ìpè yìí ayìn ológo ò jẹ́ kí ọ̀tá ó gba ògo lórí ìpè àti iṣẹ́ ìránṣẹ́ yìí lápapọ̀ olúwa ọpẹ́ wa lórí bàbá wa Mósè Ibrahim Ọmọlágunjú lórí aya lórí ọmọ àṣẹ ọlọ́ba lórí gbogbo ikọ̀ àti ìríjú lọ́kùnrin lóbìnrin àṣẹ ọlọ́ba olúwa gba ọpẹ́ wa lórí ìjọ àpọ́sẹ́lì ti Kristi lápapọ̀ àyìn ológo fún májẹ̀mú ayérayé yìí tí o bá dá àṣẹ ọlọ́ba tó dípò dúró lórí ìpìlẹ̀ àti májẹ̀mú rẹ lórí ìjọ àpọ́sẹ́lì ti Kristi olú ọlọ́run alàyè ó yá gba ọpẹ́ wa ògo ni fún orúkọ olúwa ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan rí ọwọ́ rẹ nínú ìṣòro olúwa dáríjì wá olúwa dáríjì wá olúwa dáríjì wá aṣọ ẹ̀ṣẹ̀ tó lè mú kí áńgẹ́lì sóru ènìyàn má kàn ayé rẹ̀ aṣọ ẹ̀ṣẹ̀ lórúkọ jésù ẹ má kó fàáyà lọ́rùn ọkùnrin àti obìnrin ẹ má kó fàáyà olúwa ọlọ́run israẹli ó yá jẹ́ ká rí ọ ẹ̀mí mọ̀ ó yá dá wa láre jẹ́ a àánú gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa. Amen. Amen. Àmín lórúkọ Jésù. Ẹ pa àtẹ́wọ́ ńlá fún Jésù. Let's clap our hands for Jesus. Amen. Amen. Àdúrà ẹyọ kan sí méjì fẹ́ gbà nínú ìwé Genesis. One or two prayer in the book of Genesis. Genesis chapter sixteen. Genesis sixteen. Verse eight to ten. Eight to ten. Genesis chapter sixteen. Genesis sixteen eight to ten. Bó bá wo lè jókòó sa o lè jókòó mà. You can sit. Ó sì wí pé agari ọmọbìnrin ọ̀dọ́ sára bó ní ìwọ ti ń bọ̀ bó lòún rè amen ọ̀pọ̀ ènìyàn ní ìrìn àjò ayé rẹ̀ gan ò tí ì yé. some people does not even understand the journey of the life. ọ̀pọ̀ ń rò pé olúwa bó la gbé ọ̀rọ̀ yìí gbà. some people are thinking how will I go about it ọ̀pọ̀ ló ti ń rò pé bó la fẹ́ bá ìrìn àjò yìí dé. some are thinking where will I end it. ọdún gorí ọdún ni kò sí àṣeyọrí. year by year there is no success. ìgbà ń tẹ̀lé ìgbà kò sí àṣeyọrí. day by day there is no success. ènìyàn ẹlẹ́ran ara bíi tìrẹ mélòó ló fẹ́ kó dáa fún ọ. How many people want you to be well? Mélòó ènìyàn ló fẹ́ kó dáa fún ẹ? How many people want it to be well with you? Ọlọ́run nìkan ló ní ètò ayé rẹ. Only God has the plan for your life. Ó wá ṣeni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ní o mọ̀nà ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ mọ́. It's a pity that so many people does not know the way to their creator. Ohun tí Ọlọ́run dáká máa jọba lórí rẹ̀ ló ń jọba lórí ayé ọ̀pọ̀lọpọ̀. What God created for us to dominate on is now dominating us. Ẹni tó fi Ọlọ́run lẹ̀ tí ó sìn. Some people left God without worshiping him tó wá jẹ́ pé nǹkan tí Ọlọ́run dá lókùn tó tẹríba fún. only to worship the creatures. a jẹ́ pé màálù ti gbọ̀pá lọ́wọ́ Fúlàní. is that a cow has taken the, uh, the, the, the, uh, from the ah. rod from the cattle rearer màálù ti gbọ̀pá lọ́wọ́ Fúlàní. a cow has taken the rod from the cattle bearer. ẹni rí àmì ṣe kò ní bọ́ lọ́wọ́ rẹ. if you can say amen you not lose it in Jesus name. ohun tó ti bọ́ lọ́wọ́ rẹ ní ìlú àlá lójú ayé àánú Júdà kó dá a padà. God will restore them back to you. sàmà mi ò mọ nǹkan tí ayé ti gbà lọ́wọ́ rẹ ní ìlú àlá tó sọ ayé rẹ sí kolobo lójú ayé. I don't know that thing that God that the enemy has taken away from you in the. Ọlọ́run tó ní ayé àti ọ̀run ló tó bá rí àmì ṣe lórúkọ Jésù kó fi àánú dá a padà. Amen. Sarah agari ọmọbìnrin ọ̀dọ̀ Sárà bo ni òun lọ bolo rè bolo ti ń bọ̀. Saram Agari asked where are you going? Yes. Ó wí pé èmi sá kúrò níwájú Sárà olúwa mi. Padà Sàmà ayé ti gba nǹkan kan ní ọwọ́ rẹ̀ wọ́n ti ṣí ọ nídìí kúrò ní ìkórìtà tó ti yẹ kí ìlérí ó ṣẹ. The enemy has taken away something from you and taking, taking you away from that place that your sub, eh, promise has to come to fulfillment. But through this word. Ó dàbí pé àní lè pín ìṣẹ́jú yìí lò ṣùgbọ́n kò sí bá a ti fẹ́ ṣe. There is no way we go go about it. Mo ní mo lo gbólóhùn e, èdè ọ̀rọ̀ yìí. using this word ọjọ́ tí àṣẹ iná bá ti mú igi. the day that fire touches the wood. ọjọ́ yẹn ni igi yẹn ti gba ọgbẹ́. that day the tree has been destroyed. ohun tí ẹ máa rí ni pé àkọ́kọ́ wẹ you discover that the leaf will wither. tó bá yá ó máa pa later it will be drying up. lẹ́yìn pé ó pa àpò tó bá yá ìgbòǹgbò rẹ̀ á máa gbẹ. very soon the root will dry. tí gbòǹgbò bá ti gbẹ ó wó dànù ni. and it will fall off. mo lu àṣẹ agbára ọ̀rọ̀. the power in the world. nípasẹ̀ ìfàmì òróró yan àwọn bàbá bàbá. by the using of anoint of our fathers. sínú ayé èèyàn méje péré tó rí àmì ṣe wípé. to seven people's life that can say better amen. ogun tí ayé fi da àyànmọ́ rẹ lójú láti inú oyún wá. the problem that has been used against your life right ogun from your womb. ogun tí ayé fi da àyànmọ́ rẹ láti inú oyún wá. the problem that the enemy has been used against manifest your destiny. tó bá rí àmì méje ṣe lórúkọ jésù ogun ẹ̀yà ọkọ̀ bá iná jáde. àmín àmín àmín àmín àmín àmín ní orúkọ yes. Aha. Uh, uh, ó wí fún pé. Uh, kí ló ṣẹlẹ̀ áńgẹ́lì yẹn bá pàdé ní koríta kò sí ìrètí mọ́. the angel met him at a place that there is no hope for him. màsà ìwọ gan ti rò pé kò sí ìrètí mọ́. mommy and daddy you might be thinking there is no hope for you. ọlọ́run tó ní ayé àti ọ̀run lórúkọ jésù kò bá ayé rẹ pàdé. amen o ti wo pé kò sí ìrètí mọ́. I'm looking at there's no hope for you. kí ló tún kù kó lọ gbé nǹkan jẹ ni tàbí sá ọmọ rìn bẹ́ẹ̀. what next is it to poison yourself or to just go like that. ṣùgbọ́n Ọlọ́run tó ní ayé àti ọ̀run lórúkọ Jésù ní kó bá ayé rẹ pàdé. we meet your life in Jesus name. Aha. kíyèsí. Sàmà olóyún ògo ṣùgbọ́n wọn à kó rí bí the pregnancy of glory but we could not deliver it. oyún ògo tó ní ẹ sàmà lórúkọ jésù agbára ọ̀gágun lórúkọ jésù mo ní kó tiẹ̀ láyà. the pregnancy of glory the lord will deliver you. láti bí oyún ògo yẹn lórúkọ jésù mo ní kò ní ní ẹ lára. to deliver that pregnancy of glory will not. lórúkọ jésù mo ní kò ní ní ẹ lára. it's not difficult for you. lórúkọ jésù mo ní kò ní ní ẹ lára. it's not difficult for you. àmọ́ ti dá bẹ́ẹ̀ torí àkókò wàá mú ọwọ́ rẹ méjì méjì lórí ìjókòó yẹn bó bá rọ ẹ lọ́rùn pa lórí ìjókòó bí àdúrà ẹ bá rọ̀ ẹ́ lọ́rùn lórí ìjókòó gbà á lórí ìjókòó ohun tí wàá máa sọ náà ni pé wàá bá mi pàdé wàá bá mi pàdé ò bàbá wàá bá mi pàdé wàá bá mi pàdé ò bàbá ọlọ́run nineteen thirty wàá bá mi pàdé ò bàbá bó bá ṣe wù ọ́ ni ó ṣe ṣe ìmọ̀lẹ́ ara rẹ ò ṣe bàbá rẹ wá bá mi pàdé wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé wá bá mi pàdé o bàbá ọlọ́run nineteen thirty wá bá mi pàdé o bàbá ayérayé ọba àwọn ọba alágbára bàbá bàbá. wá bá mi pàdé wá bá mi pàdé ò bàbá wá bá mi pàdé wá bá mi pàdé ò bàbá ọlọ́run nineteen thirty wá bá mi pàdé ò bàbá. wá bá mi pàdé wá bá mi pàdé ò bàbá wá bá mi pàdé wá bá mi pàdé ò bàbá ọlọ́run nineteen thirty wá bá mi pàdé ò bàbá. ọlọ́run nineteen thirty wá bá mi pàdé ò bàbá. ọlọ́run nineteen ọlọ́run náìtì tàbí wá bá mi pàdé o bàbá ayérayé ọba ńlá ọlọ́run náìtì tàbí wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá. wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá wá bá mi pàdé o bàbá. Jésù Olúwa wa. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ pe Ọlọ́run ẹ̀mí mímọ́ spirit. níbi tí ayé fi mi pamọ́ sí. where I have been hidden. àmì mímọ́ orí òkè ṣe àwárí mi. Holy Spirit draw set me out. ayé ti fi mi pamọ́ fún olùrànlọ́wọ́. God has hid me from my helper. àti ṣe rere ò pẹ́. it is not difficult to be well. ẹni tí ó ran ayé èèyàn lọ́wọ́ téèyàn fi dé ìkórìtà ìṣe rere ni. because the helper to help somebody is the one to remember. ẹ jẹ́ jọ pé orúkọ Jésù lákàtó. the name of Jesus is one. ẹ fi ọlọ́run àmì mímọ́. Holy Spirit. níbi tí ayé fi mi pamọ́ sí. the enemy has hidden me. àmì mímọ́ orí òkè yìí o ó yọ sí àwárí mímú mi já gbangba tó àdúrà. mama gba àdúrà yẹn. mommy pray this prayer. àmì mímọ́ orí òkè yìí o bó ni ayé fi mí pamọ́ sí ọba àwọn ọba yẹ sí àwárí mi ayé ti fi mí pamọ́ fún olùrànlọ́wọ́ olúwa ọlọ́run àṣẹ àti agbára o olúwa wá mi rí níbi tí ayé fi mí pamọ́ sí ọba áńgẹ́lì àti ènìyàn olúwa ṣe àwárí mi ayé ti fi mí pamọ́ fún olùrànlọ́wọ́ olúwa ṣe àwárí mi olúwa wá mi rí olúwa wá mi rí olúwa wá mi rí olúwa wá mi rí olúwa wá mi rí olúwa wá mi rí olúwa wá mi rí. In the name of Jesus. Jésù olúwa amen. mama gba àdúrà yìí. mommy pray this prayer. pé orúkọ jésù lẹ́ẹ̀kan. God the name of Jesus once. ọlọ́run iná tẹ̀lé. God of fire. ọfọ aninilára tó ń ja àyànmọ́ mi lógun. the uh, arrow of discomfort that has been troubling my life. oya bá iná jáde. oya come out by fire. má wo ibi tó lè bọ́ sí. don't look at where it's going to fall off. òsì tó kàn ẹ́ pẹ̀lú ènìyàn. it does not no uh, it's none of your business. títí ẹni pé kí tirẹ̀ ó ti dáa. yours is to get well. bí tirẹ̀ bá dáa tán. if it is well with you. àwọn èèyàn á wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ sàmà. people will seek for help from you. ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan ọlọ́run iná tẹ̀lé ọfà anínilára tó ń jẹ́ àyàn mọ́ mi ní ogan ọfà alágbára tó ń jẹ́ àyàn mọ́ mi lógan ọfà ajúnilá tó ń jẹ́ àyàn mọ́ mi lógan ó yẹ bọ́ iná jáde kí n di òmìnira orúkọ Jésù ọlọ́run iná tó di àdúrà. ọlọ́run iná ọlọ́run iná ọlọ́run iná ọfà alágbára lọ fàájú nílọ tó jàjà mọ́ mi lọ́gàn ó yá bá iná jáde nínú ayé mi ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ọ̀fà alágbára ọ̀fà ajúnilá ọ̀fà ọ̀dájú abiyamọ ọ̀fà abiyamọ òkùnkùn tó ń jà àyànmọ́ mi lógo ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde. come out by fire. Jésù olúwa wa. in Jesus name we pray. ẹni tó láìkì ìrìn àjò last year pé bí last year ṣe rí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kí ọdún yìí ó rí fún òun hallelujah kan. how last year was and you want this year to be oh. like that for you shout hallelujah. kò sí kírú ẹ̀ ò máa wà àwọn ẹlòmíín gbádùn last year yẹn. some people love that the way last year go. ṣùgbọ́n mo máa ń pè last year ọ̀pọ̀lọpọ̀ ní òrìlà fún ẹ̀ méjì jẹ. But I know that last year some people does not have well, food to eat. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó sàmà. Let's call the name of Jesus. Ẹ pe Ọlọ́run iná tẹ̀lé. God of fire. Ọfà alágbára tó dáyàn mọ́ mi dúró sí ojú kan. Arrow of the powerful one that has stopped my life in Oya a position. Oya bá iná jáde mo fẹ́ sí rere. Oya come out by fire. Ọfà alágbára tó dáyàn mọ́ mi dúró. Arrow of the wicked one that has stopped my life. Mi. Come out from my body. Èmi ò fẹ́ mọ́ ni. I don't want it again. Màmá màá gba tèmi ìwọ náà gba tìrẹ. Daddy I would pray my new prayers. yours. Orí tó bá jáde lára mi. That thing that comes out of my body èmi àti rẹ jọ súnmọ́ra wa ni. we are close to each other. kò yẹ kó ráyè inú àgọ́ ara rẹ. it shouldn't have any position in life. ẹ pe orúkọ Jésù láìka tó sàmà. shout the name of Jesus. ọlọ́run iná tẹ̀lé o. God of fire. ọ̀pọ̀ alágbára tó dé èèyàn máa mi dúró. ó yá bá iná jáde kí n di òmìnira sọ́dí àrùrà. ní orúkọ Jésù jésù kristu ọlọ́run iná ọlọ́run iná ọlọ́run iná ọfà alágbára tó dé èèyàn mọ́ mi dúró ó yá bá iná jáde kí n di òmìnira ó yá bá iná jáde nínú ayé mi bá iná jáde bá iná jáde bá iná jáde bá iná jáde ọfà alágbára tó dé èèyàn mọ́ mi dúró tí ò jẹ́ kí n lè sọ̀rọ̀ níbi táwọn ẹgbẹ́ mi ti ń sọ̀rọ̀ ó yá bá iná jáde nínú ayé mi ọfà alágbára tó dé ìpín àti àyànmọ́ mi dúró ó yá bá iná jáde lára mẹ́ ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ọ̀fọ̀ alágbára tó dá ayé mi dúró ọ̀fọ̀ alágbára tó dá àyànmọ́ mi dúró ó yá bá iná jáde nínú ayé mi nínú ayẹyẹ àjọmọ́ ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde ó yá bá iná jáde in the name of Jesus. Jésù Olúwa wa. in Jesus name we pray. ẹ jẹ́ àgbà lẹ́ẹ̀kan sí ká àkókò tó pé. let's pray once again. ọmọ ọ̀dọ̀ Abrahamu yẹn dúró. they want to stop that servant of Abraham. òun ò dẹ̀ fẹ́ kí wọ́n dáhùn dúró rárá. and she is unstoppable. ó yà sọ fún ọ pé ẹjọ́ torí Ọlọ́run. he said please. kì í ṣe torí ẹran tẹ́ pa fún mi lánàá tí mo jẹ o. not because of the cow you kill for me Ọlọ́run yesterday. Ọlọ́run ti fi ọ̀nà mi ní rere o. God has made my way clear. Ẹ má ṣe dá mi dúró rárá. Do not stop me. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n arrange bí yóò ṣe jáde. Immediately they arranged how she left. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ bí ó ṣe tẹ̀síwájú. Immediately they took a step for her to progress and she progressed. Ìlérí Ọlọ́run ọ̀gágun ní rere lórúkọ Jésù máa wá sí ìmọ̀ṣá. Amen màmá yìí tó rí àmì ṣe ìlérí ọlọ́run ọ̀gá ògo lórí ayé ọmọ èmi àti ẹ̀yin lórúkọ Jésù tó máa wá sí ìmọ̀ọ́sẹ́. ó dá abiyamọ tó rí àmì ṣe alágbára tó lóun ó ti bí ọmọ mú ọ lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ mo ní kó gba ẹ̀mí rà. Amen ta lẹni tó ti fi ọkàn rẹ̀ sí pé ta ni máa mú níbi tó ti le tí ò ti lè jàjà bọ́. alágbára tó lóun fi ku ọmọ sí ọ̀rọ̀ alágbára tó lóun ó ti di ọmọ mú ọ lórúkọ Jésù ọ̀fà ikú òjijì mórí kó jẹun ní ara rẹ̀ ẹ sọ fún arúgbó ọjọ́ ẹgbàá ní ẹ̀kan tó kù ẹ pe orúkọ jésù lẹ́ẹ̀kan tó so ẹ pe ọlọ́run iná ní ẹ̀mẹ́ta ọ̀fọ̀ alágbára tó dá ayé mi dúró ẹ máa mi pa iná jáde ó yá gba bòmí lọ́ba iná jáde ọkọ̀ alágbára tó dá ayé mi dúró ó yá gba iná jáde ẹ̀sẹ̀dì ẹ̀ sórí ayé àwọn ọmọ rẹ ọkọ̀ alágbára tó lè fẹ́ dá ayé àwọn ọmọ mi dúró ní ìkórìtà àṣeyọrí ó yá gba iná jáde orúkọ Jésù ọlọ́run náà sọ́ di àdúrà ní orúkọ Jésù tó tẹ̀sẹ̀ ọlọ́run iná ọlọ́run iná ọlọ́run iná ọ̀fọ̀ alágbára tó fẹ́ dá ayé mi dúró yá bá iná jáde ọ̀fọ̀ alágbára tó lè dá ayé àwọn ọmọ mi dúró nítorí ìta àṣeyọrí kí lè dúró ṣe ó yá bá iná jáde ó yá iná ó yá iná jáde ó yá iná jáde ó yá iná jáde ó yá iná jáde. jésù kristi olúwa wa ah ó kéré orúkọ jésù amen ẹnìkan mo gbóhùn rẹ ní orúkọ jésù amen ẹ gbàdúrà kan yìí. offer this prayer point. ọfà ojú kan tá a ta mẹ́. the arrow of stagnant has shot me. olúwa finá tì í ta. with the fire chase them out. ẹ má wàá dúró bí mo ṣe dúró yìí máa já don't stand in spot gbogbo agbára gbogbo apá ẹ̀ wá. use your might and your strength and dramatize it. put it to efisi ṣe put it in action. ọfà ojú kan. the highway of stagnancy. tààtà yé mi. that shut my life. tààtà iṣẹ́ mi. that shut my work. tààtà ìdílé mi. my family. láti inú ẹ̀jẹ̀. for my blood. ó yá bá iná jáde. for my fire. ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀. ọlọ́run iná o. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá gbogbo fàkọ́fà tó láyé mi ò ní tẹ̀síwájú. gbogbo fà ìdílé ọ̀fà òkùnkùn lórúkọ jésù ẹ̀mí mímọ́ ó yá fi náà tù jáde lára mi. pẹ̀lú àmì mẹ́ta fáyà mẹ́ta jésù kristi olúwa wa. àmín àmín àmín fáyà fáyà fáyà. amen. amen. à ń tẹ̀síwájú. we are progressing ẹ jẹ́ àfẹ́tí sì fi lọ yìí. let's all listen to this announcement. gbogbo àwọn drama pátápátá. the drama group. pé a wà ní drama gbogbo branches yìí wa. the drama from all branches. ní aago mẹ́wàá ní àárọ̀ àárọ̀ yìí. by ten a.m. this morning. wọ́n ní ká pàdé lẹ́yìn pẹpẹ ń bí. we are to meet at the back of the altar. gbogbo àwọn agbátẹrù workers committee all Kopem workers committee. wọ́n lá nípàdé ní aago mẹ́sàn-án. they are having a meeting by nine. láàárọ̀ olúwa yóò ràn wá lọ́wọ́ olúwa yóò ràn wá lọ́wọ́ o láì fi àkókò wa ṣòfò a tún pe olórin àgbáyé nẹ lady evangelist Tọ́pẹ́ Tádé aka Ẹ̀mbáyé jẹ́ ẹja pàtàkùn láfún Jésù sọ́ọ́tì ń bọ̀ lókè. Thank you. ẹ máa pàtẹ́wọ́ fún Kristi wọ́n ti wà nítòsí wa ń bí o. Let us clap for Christ. She's fún Kristi nínú ayé wọn. us. Let's for Jesus. Let somebody shout hallelujah. If you're happy to be here tonight, hallelujah. Amen. I want to appreciate my daddy in the house, my mommy in the house. Mommy, thank you, ma. Daddy, thank you. I pray more anointing. I pray we make heaven in Jesus' name. Your effort on earth will not be in vain. In the name of Jesus. Amen. jẹ́ Appreciate his worry. Come and say something good to him tonight. He's the reason you are here tonight. Ọlọ́run tí ò jẹ́ yẹn gbé yín mì. Ogun bàbá yín yẹn kò borí. Ẹ ju ọwọ́ sí. Ẹ sọ ṣe ayérayé nínú ayérayé heavenly father we worship ẹ sọ ń tó dáa sí Mama. ẹ sọ ń tó dáa sí sà ọlọ́run ọṣẹ ọlọ́run kan ṣoṣo èyí tí bàbá wa lágùjú ń pariwo ọlọ́run kan ṣoṣo èyí tó pa yín mọ́ tilé tẹ̀lé tẹ̀mí yín father we worship daddy we adore you hallelujah daddy we bless you ẹ máa jọ̀wọ́ sí i tí bá ti ní Holy God ẹ kàn bá mi pariwo pé ọlọ́run kan ṣoṣo hallelujah Holy God ọlọ́run kan ṣoṣo Holy God ọlọ́run kan ṣoṣo Holy God lórí nǹkan ṣoṣo ta lẹni tó dáyé o ọlọ́run kan ṣoṣo ta lẹni tó pẹ̀lẹ̀ jáde nínú omi ọlọ́run kan ṣoṣo ta lẹni tó máyé jáde láti inú òfò ọlọ́run kan ṣoṣo. Hey, God, only God. nìkan ṣoṣo ọlọ́run mo ṣe ọlágúnjú o ọlọ́run nìkan ṣoṣo èyí. má ṣe àríro àlá ìlà tó ń gbẹ̀bí gíga mímọ́ mímọ́ nínú ọlá gbogbo ayé ń pè ọlọ́lọ́mùrù ìka tó bá gbàwájú lẹ́ta ni bàbá ńlá tó máa mú ọ mímọ́ mímọ́ ṣe bí wọn lọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ tó mú nínú ọ̀pọ̀lọpọ̀ tó fífọ́ ọ̀pọ̀lọpọ̀ ó tún wá kù lọ́pọ̀lọpọ̀ jáwúrọ́ta you be God, Baba Joseph. You know me, man. àkókò wa ó dá mi sí èmi yọ̀ níwájú rẹ̀ ó gbé mi ró èmi ò dé ní ilẹ̀ títí ayé ni wọ́n máa yìn ọ́ Jésù ìyá Olúwa Olúwa dára ó dá mi sí o. èmi yọ̀ níwájú rẹ̀ níwájú Olúwa èmi ò dé ní ilẹ̀ èmi ò dé ní ilẹ̀ o. títí ayé ni wọ́n máa yìn ọ́ Jésù.

bàbá ìyá Jésù ìyá olúwa olúwa dára ó dá mi sí o. ó dá mi sí ẹbí ràn níwájú rẹ. níwájú olúwa ó. ẹbí rọ ẹbí ọ̀dẹ́ yìí. bí ọ̀dẹ́ mi yẹ o. ní ayé ẹni ó máa yọ ọ́ Jésù. ìyá olúwa olúwa dára. níwọ̀n gbà tí mo wà láyé. ìbí ayé bàbá. Let somebody shout hallelujah! Shout out! ẹni ọlọ́run ṣe lóore dà ọwọ́ yín lókè àwọn tó ṣe lóore ọwọ́ nìyẹn lókè o eh, oore twenty twenty ẹni ọlọ́run ṣe lóore dà ó nàwọ́ sókè ó ṣe ní o ó ṣe ní o. name of Jesus. Somebody shout Jesus. Oh yeah, call oh, his name. Call his name. Oya oh, let's go. Happy New Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. In Jesus' name. Ẹ jẹ́ àpàtẹ́wọ́n lá fún Jésù. Ẹ pàtẹ́wọ́ yẹn dáradára. Let's clap for Jesus. yẹn. Let's clap for Jesus. Ẹ pa ẹ pa ẹ pa ẹ pa. Keep clapping, keep clapping. Ẹ pàtẹ́wọ́ yẹn, yẹn. Amen. Amen. Ẹ jẹ́ àfẹsílẹ̀ fún ìṣẹ́jú kan sáà. Let's listen attentively. Gbogbo àwa COPEM workers committee. All COPEM workers committee. We should meet at the church. That uh, woman church. by nine a.m. Okay, a ní ká pàdé ní aago mẹ́sàn-án láàárọ̀. Amen. Amen. Gbogbo àwa drama the drama group. pàdé lẹ́yìn bí láàárọ̀ lágùn mẹ́wàá. we are to meet at the back of the altar at ten ipa rere. the album of good impact. wọ́n ní kì í ṣe hundred naira pé fifty naira ní àbí hundred naira kì í ṣe hundred naira one fifty ní o múrí méje àti ten naira ẹjẹ àfi sọkàn wọn. good impact is hundred naira it's one fifty. láì fi àkókò wá ṣòfò. without wasting our time. a ó Pastor we call on Olaniyi Pastor Olaniyi aka DHL aka DHL ẹ jẹ́ máa pàtàkì ọlá fún Jésù. Let's jam and together for Jesus. Amen. Amen àwa wo la ṣe wà ń bẹ amen. amen. ó ti rí àwọn kan ń bẹ yẹn amen. amen. àwọn tádùá àwọn ti gbà náà ń dáhùn yẹn amen. amen. amen. amen. ó ti dára fún wa o. it is well with us. láàrin ìṣẹ́jú díẹ̀. within just few minutes. dádì mọ́mì. mọ́mì and dad. níbi tó o wà yẹn. wherever you are. Mo fẹ́ kó o ní àròjinlẹ̀ kan. I want you to think deeply. Mi ò rò wípé. I don't think that. O wá síbí láti wá ṣeré. You have come here to joke. Ṣé mò ń bá wa sọ̀rọ̀? Hope I'm communicating with us. Ohun tó dá mi lójú ni wípé. What I'm assured of is that. Ní àkókò tí a wà yìí. this time that we are. Tí a bá wà nínú yàrá wa. Even when we are in our comfort zone. Ara máa tù wá ju ibi tí a wà yìí lọ. We will be comfortable more than where we Ṣùgbọ́n are now. nítorí pé a mọ̀ pé Ọlọ́run kan wà tá a ní láti bá pàdé. But because we know that there is a God that we need to meet. Pàápàá ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun yìí. Most especially in this new year. Tó jẹ́ pé òun nìkan ló lè mú wa rin àárín yìí is the only one that can journey with us. Òun jẹ́ kí èmi àti ẹ̀yin. And that is what makes you and I. Kí a fi ibi ìtura yẹn sílẹ̀. To leave our comfort zone. Kí a wá sórí àpáta. And come to the mountain like Mo this. Mo wí gẹ́gẹ́ bí ọmọ wòlíì. I decree as a child Ìwọ tí orí àmì yẹn ṣe ní ìdìde dúró. If you can say amen why standing. Nítorí pé o wá sí ìpàdé yìí ní ọdún yìí. Because you are here this year. Mo wí lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ kí kọ́tà àkọ́kọ́ yìí kó tó parẹ́ wà á ní èrè tuntun. amen. ẹ pariwo ẹ sọ fún ọlọ́run. shout and tell the living God. olúwa. God. ní òwúrọ̀ kùtùkùtù ọdún tuntun. at this early of this year. mo ti wá ọ wá. I have come to seek you. olúwa jẹ́ rí ìyanu tèmi. let me receive my own miracle. amen. amen ní etí odò Bethsaida. at the river of Bethsaida. kì í ṣe abirùn kan tó wà ń bẹ̀ ni Jésù dá lóhùn lọ́jọ́ yẹn o. it is not only just a layman that was there that Jesus answered. ṣùgbọ́n nítorí pé òun ni oríire kàn. but because it is his time to be successful. nítorí pé òun ni ìyanu kàn. but because it is time to receive his testimony. mo rí ẹnìkan tí ìyanu kàn bẹ̀ yẹn. I am talking to someone that is next to testify. ẹ̀ tí ìyanu kàn yóò yá hallelujah ńlá kan. hallelujah pariwo sọ fún ọlọ́run. shout aloud and tell God. òwúrọ̀ kùtùkùtù ọdún tuntun lélẹ́yè. the early of this year. olúwa nínú àwọn tí ó kó ìyanu lọ sílé. olúwa jẹ́ wà níbẹ̀. ó yẹ gbọ́ tó kí ẹ sọ́dọ̀ dúrà. in the name of Jesus. olúwa nínú àwọn tí ó kó ire lọ sílé olúwa jẹ́ ń níbẹ̀. be among them. ẹ̀mí mímọ́ jẹ́ níbẹ̀. ilé tèmi ò gbọ́dọ̀ jẹ́ àpínlẹ̀. olúwa tẹ́ ń wà níbẹ̀. jésù olúwa wa. amen. ọjọ́ kẹlóní èní. how many days we have? january fourteen. January fourteen is the date. Àbí ṣé thirteen àní ìbọn thirteen. Still thirteen fourteen. Ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. Going gradually. Ìgbà wo la kí happy new year àná? When do we shout happy new year? Ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. going like that. Ìrìn àjò wòlíì. journey of the prophet. Ó di ọjọ́ kẹrin lénìí. This is the fourth fourth day. Nígbà táwọn bá fi rí ọjọ́ méjì sí. By the time we are going to two days after now. A ó ka eléyìí ńlẹ̀. This section is going a to tẹ òmíràn. Another section. Nínú ìrìn àjò wòlíì ọdún yìí tó farahàn. this way the prophet that you have shown. Bí èmi bá jẹ́ ọmọ wòlíì tó o sì rí àmì mẹ́ta tó rinlẹ̀ yìí ṣe nínú àwọn tí ìyanu kàn lórí òkè yìí wàá wà níbẹ̀. amen amen amen in Jesus name. bàbá wa máa ń sọ fún wa. My daddy used to say something that. Ó ní àkè sọmọ ìyá. He said we are not biological children. Àbí bẹ́ẹ̀ kọ́. Is that not so? Bóyá mo lè rí èèyàn méjì mẹ́ta. Either I can see two or three people. Bí àgbo yìí ṣe pọ̀ tó. That means how multitude we have. Tó jẹ́ pé ẹ̀jẹ̀ mi àti ẹ̀ máa kanra bí ọmọ ìyá. That our blood biological parents together. Ìyẹn ni wípé. That is to say. Bó bá ṣe wo oníkálukú. That whatever you choose. O ní kó ṣe ìgbàgbọ́ ẹ̀. Whatever you choose to choose your faith. Ṣùgbọ́n nítorí pé mo mọ̀ pé ó sá apá. but because I know that you tried your best. láti wá sí ìpéjọpọ̀ yìí. to come to this gathering like this. mo fẹ́ kí o múra dáradára. I want you to be serious tomorrow. àdúrà kan ṣoṣo tí mo fẹ́ pè yìí. this is the one prayer I'm about to render. ó ṣeé ṣe kó jẹ́ pé ní àárín rẹ̀. in me might be that inside me. ni màá ti ṣiṣẹ́ ní ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tí a fún mi. I will break it down at the hours that are given me. ẹ pariwo ẹ sọ fún ọlọ́run. shout aloud and tell it God. kí ni mo dì mọ́ wọ́. what am I holding on to. kí ni mo kọ́ mọ́ra. what have I accommodated. tó da ìrìn àjò ọdún tó kọjá mọ́ mi lọ́wọ́ ró. last year we had. olúwa tí mo tún ti dì mọ́ wọ́ lọ́dọ̀ yìí. o kí ni mo dì mú lọ́dún tó kọjá tí ò jẹ́ kí ìrìn àjò yìí ó pé mi tó tún ti bá mi wọ ọdún tuntun olúwa finá gbà ẹ̀mí mímọ́ finá gbà mo fẹ́ ṣe àṣeyọrí tó tayọ mọ́mì ó yẹ kó o gbàdúrà yẹn o dáàdì ó yẹ kó o gbàdúrà yẹn jù báyẹn lọ àǹtí yẹn gbàdúrà yẹn ohun tí mo gbé dání ní ọdún tó kọjá tí ò jẹ́ kí ìrìn àjò yẹn kó pè mí tí mo sì dì mọ́ra lákòókò yìí olúwa fi náà gbà ẹ̀mí mọ́ fi náà gbà á. jésù olúwa wa. amen. a sọ fún bàbá wa abrahamu okay our father abraham that jáde kúrò ní ilẹ̀ ìní rẹ come out of your nínú ìdílé rẹ of your father's land kò béèrè lọ́wọ́ ọlọ́run he did not even ask God tó yẹ kí n mú lọ́wọ́ what are those things I need to hold ó ṣàwọ àyíká look at his surroundings ó yẹ kí n mú eléyìí I have to take this ó yẹ kí n mú eléyìí I have to take this ó yẹ kí n mú eléyìí I have to take this ṣùgbọ́n ó mú nǹkan lọ́wọ́ but he took one thing gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí à àbúrò. like a brother to an elder. wípé mo mọ̀ bí tí mo ń lọ yìí. but I know that where I'm going. mo fẹ́ lọ soríire ni. I want to go and be successful. ó yẹ kí n mú àbúrò mi lọ́wọ́. I have to take my brother along. kí a jọ soríire papọ̀. so that we can be successful together. ohun tó dì mọ́ra lélẹ́yìí. that is exactly what we all go to. tí kì í bá ṣe má jẹ̀mú Ọlọ́run. if not for the covenant of God. ó kù díẹ̀ kí ó sọ ìlànà yẹn nù. is about to miss the road. ẹ pariwo ẹ sọ fún Ọlọ́run. shout aloud and tell the God. ó di ọkàn mọ́wọ́. and you are holding on to something. kí á lè jẹ́ ìbínú ìbínú. There might be anger. Tí a lè jẹ́ aṣọ. It might be malice. Kì í gbọ́ kì í gbà ní tirẹ̀. Your own is stubbornness. Ibi tó ti yẹ ká ràn ọ́ lọ́wọ́. Anywhere they should have helped you. Ibi tó yẹ ká ti ṣàánú ẹ. Your time they should have helped you. Wàá kí agídí bọ́lẹ̀. You will have done all the stubbornness. Aláàánú á ti sá sẹ́yìn. And all the helpers went away. Kí ló dì mọ́wọ́ bàbá? Kí ló dì mọ́wọ́ màmá? Ẹ pariwo ẹ sọ fún Ọlọ́run. Ogun tó lọ́mọ mi tí èmi náà ká mọ́ra olúwa fi náà jáde nù ó yẹ gbó sókè ẹsẹ̀ dàdúrà ọlọ́run iná o ogun wo ló lọ mọ́ mi tí èmi náà lọ mọ́ olúwa fi náà jáde nù mo fẹ́ ṣe rere ní twenty twenty fi náà jáde nù ẹ̀mí má fi náà jáde nù. mọ́mì gbàdúrà yẹn o ó láti gbàdúrà fún ọmọ yẹn. you have to pray for your child. ogun kan wà tó lọ́mọ ọmọ yẹn. there is a battle that ọmọ yẹn sì lọ́mọ ogun yẹn. and the children is going to ogun yẹn wá ń dayé ọmọ yẹn láàmú. the problem is to be delivered. ọlọ́run náà ti wà ní ìkàlẹ̀. Oh, the fire ó fẹ́ fi náà já ogun yẹn. is about to take it away. Jésù Olúwa wa. Amen. Ogun tó lòun ní fi ọ sílẹ̀ yẹn. Battle that say We will not go. Tó fẹ́ fa ìrìn àjò ẹ sílẹ̀. I want to delay your journey. Nínú ọdún tuntun tó wọ̀ yìí. Ọlọ́run iná kò fi náà já dànù. Amen. The Lord be call them away. Kí larákùnrin yìí tilẹ̀ ń sọ? What is this man saying? Àwọn ogun kan wà. There are some battles. Tá ò mọ̀ ní ogun. That we don't know that there are battles. A kàn rò pé bí aṣọ alárànbarà ni. We just see it like a colourful garment. Àwa ń gbé káàkiri. And we put it on everywhere we go. Kò sí àkókò. There is no time. Ṣùgbọ́n mo rántí ní ìgbà ti tèmi. But I remember as at our father time. Nígbà tí mo rin ìrìn àjò Jọ́dánì kan. When our father passed through a wilderness journey. Nípasẹ̀ obìnrin kan. Through a, a certain woman. Àwọn ìdílé wá. And their families that come. Wọ́n wá sọ wípé ìránṣẹ́bìnrin tí ẹjọ́ ń rìn yìí. this woman that you are working with. kò lè pé ìrìn àjò rẹ. cannot go with you. àwọn ọ̀rẹ́ wá. there are some friends that came. wọ́n sọ tiwọn. and they said their own also. àwọn pásítọ̀ pẹ̀lú pè mí sí àjọ ìrònúpìwàdà. even pastor also called our father to repent. ṣùgbọ́n mo rántí gbólóhùn kan. but he remembered one word. lọ́jọ́ tí ẹnìkan bá mi sọ̀rọ̀. talked to our father. mo wá sọ fún wọn pé. and he told them that. òun tẹ́ ẹ ní kí n gbé sílẹ̀ yìí. What you tell me to leave. Investment kan tí mo ní Lẹ́kọ̀ọ́ ni. That is just one investment I have in Lagos. Láàmú pé investment yẹn. Whereas he didn't know that that investment. Olóńda ìrìn àjò mi rú. Is the one destroying his journey. Investment yẹn. That investment. Ó ní ò jẹ́ kí ògùn Ọlọ́run kó fara hàn. Has not make the glory of God to show. Kí ni ìwọ náà dì mú títí dọjọ́ òní? What are you still that you are holding? up to now. Mo sọ ìrírí mi nípa ọkùnrin àti obìnrin. I'm talking about history about women. Kì í ṣe nìkan ni à ń sọ. It is not about this alone. Ṣùgbọ́n ronú rẹ jinlẹ̀. But think deeply. Kí ni tó ń ṣe lábẹ́nú? What are those things you are doing at Kí your private place? Kí ni tó ń ṣe ní gbangba? What are those things you are doing in public? Tó ń fa ìrìn àjò rẹ sẹ́yìn. That is delaying your Mama journey. Màmá pariwo. Let me shout. O ti já ogun yẹn títí. You Ogun yóò kúrò. Ṣùgbọ́n lórí àpá àpáta tí ó wà yìí bí èmi bá jẹ́ ọmọ wòlé ogun náà kó wọlé lọ. ẹ pariwo ẹ sọ fún ọlọ́run olúwa ogun tó sàbàtì mi. the battle that stand drag with me. àwa mélòó la mọ̀ tura kí nǹkan kó sàbà. who among us something to tarry. tí adìyẹ bá yé ẹyin. when a hen lay the eggs. tí ẹyin yẹn ti pọ̀ díẹ̀. and the eggs is so many. ó máa da gbogbo ara rẹ̀ bu adìyẹ yẹn. he going to shed all his feathers on the eggs. ìyẹn ni pé ó sàbà lórí. and that is it that is tarrying on me. tí a ò bá gbé adìyẹ yẹn kúrò. if you have not taken the hen out of the egg. kò sẹ́ni tó lè rí ẹyin yẹn. nobody can take the egg. ogun kan sàbà tì ọ́. there are some challenges that are not very with you. ó ní òjá kó o tí ì ní ẹ̀rí. and that's what make your testimony to be delayed. Ogun kan sàpàtì mi. There is a problem. Ó ní òjákè orere yẹ kó tì í farahàn. And I no make that good thing to show case. Ogun yẹn ni mo bẹ̀ ọ́ ní àṣálẹ̀ yìí. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo tò. Ẹ pe Ọlọ́run ní ìgbà mẹ́ta tó rinlẹ̀. Ogun tó sàpàtì ayé mi. Tí ò jẹ́ kí ìrìn àjò yìí rọ̀ mí lọ́rùn. Olúwa fi náà palẹ̀ rẹ̀ mọ́. Ẹ ọlọ́run iná o ogun tó sàbà ti ayé mi ogun tó sàbà ti ayé ọmọ mi tí ò jẹ́ kí ìrìn àjò mi kó ní ìtumọ̀ olúwa finá tú u ká. jésù kristi olúwa wa ẹ ṣe àmì ńlá kan ó yẹ gbé iná kan lé. put one fire on it ẹ jẹ́ àfetí sí àwọn ìfilọ̀ yìí. let's listen to this announcement. wọ́n ní gbogbo àwa tí a ṣẹ̀ wọlé fún part-time pastor training. the new part-time pastor in training. pé àwọn bàbá wa fẹ́ rí wa ní ọjọ́ friday ní aago mẹ́sàn-án láàárọ̀. the father want to see us at nine a.m. on friday morning. ẹ jẹ́ sọ fún àwọn èèyàn wa tí ò bá sí bí. please let us tell our colleagues that are not here. lẹ́yìn orí pẹpẹ ń bí yìí ni o. on this altar. amen. amen. láì fi àkókò wa ṣòfò. without wasting our time à ń lọ sínú àkókò láti yọ̀ díẹ̀ ayọ̀ rẹ̀ ní dìbànújẹ́. we are going time to rejoice. níbàyí a ó pe àánú olúyọmí aka bàbá mẹ́sì. ẹ máa pàtẹ́wọ́n ńlá fún jésù náà yà. clap for jesus ẹ máa pàtẹ́wọ́n ńlá fún kristi náà ayé wọn. clap for jesus in his life. pàtẹ́wọ́n yìí dáadáa dáadáa. ìjà mi ẹ̀ ń sùn kẹ́lá fún yìí. ẹ máa pa ẹ máa pa ẹ máa pa. keep clapping. Hallelujah. Hallelujah. Ẹnìkan wà mẹ́ẹ̀ tí o ti sùn. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹnìkan wà mẹ́ẹ̀ yẹn tí ó máa mú ìyanu lọ sílé. Hallelujah. Ẹnìkan wà mẹ́ẹ̀ yẹn tí Ọlọ́run máa dá sí ọ̀rọ̀ ẹ̀. Hallelujah. Hallelujah ẹnìkan wà ń bẹ yẹn tí ó máa ní testimony hallelujah. ẹ kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yín pé ó kú oríire. ṣe eré yàn kí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí mo rí gbà lọ́wọ́ àwọn bàbá. wípé lórúkọ Jésù ìpè yìí ò ní débàjẹ́. tí ọmọ tó ń tẹ kíbọ̀dù yẹn máa mẹ́kún tẹ̀ dáadáa. ẹ béèrè lọ́wọ́ ẹnìkan pé ṣé ọlọ́run ṣe yín lóore ṣá ọ̀nà ọlọ́run ṣe òun lóore. ẹ kàn gbé ọwọ́ yín sókè ẹ jẹ́ àyìn olóhùn ló ní gbogbo ògo òun ló ní gbogbo ọlá òun ló ní gbogbo ìyìn àlòdà bí rẹ láyé àtọ́run kò sí o kò bí rẹ láyé àtọ́run sọ́run kò sí o kò sí o. tó bá dá yín lójú ẹ̀kẹ́ lè sọ dáadáa ta yín bẹ́lẹ̀ dùmarè. ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga ẹgbẹ́ga. sọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ pé jí má sùn. ọlọ́run lágúnjú ju bí a ti yìn yẹn lọ. ta ló sọ pé kò pọ̀ kẹ́ arúgbó ọjọ́ pọ̀ gan-an ta ló sọ pé kò pọ̀ kẹ́ ọlọ́run ọlágbójú pọ̀ gan tí ọlọ́run bá pọ̀ gbé ọwọ́ sókè sọ pé ẹ pọ̀ mí wá ọlọ́run ọlágbójú ẹ pọ̀ lágbára ọlọ́run bàbá mi ọ wá ẹ pọ̀ mí wá o. gbọ́ná olúwa ń ṣe bẹ̀bẹ̀ bí ìtàtijọ́. àwa la ò sí bàbá bí ìtàtijọ́. ẹgbọ́njọ́ olúwa ń ṣe bẹ̀bẹ̀ bí ìtàtijọ́. àwa la ò sí bàbá bí ìtàtijọ́. àwa la ò sí bàbá bí ìtàtijọ́ àwọn èèyàn ní mo ní ká pàdé lápòmù hallelujah mo béèrè lọ́wọ́ dádì ní freedom festival mo ní ṣe four hundred naira ni wọ́n gbà jáde ní àgbàlá àtura ìbéèrè mi nìyá àbí dárí dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni four hundred naira ni àwọn gbà jáde ní àgbàlá àtura ẹ̀yin náà kàn wò ó kí ni four hundred naira lè rà kí ni four hundred naira lè ṣe even ní thirty years back torí wọ́n ní ministry ti di bí àbí thirty one years àbí thirty two years even as at then four hundred naira ò lè ṣe nǹkan kan ṣọmọ yẹn tẹ keyboard yẹn. àpò méjì ló gbà jáde lágbàlá ìtura Ọlágúnjú ò nírètí bó máa padà rí bó ti wá rí ẹ wo ohun tápò méjì wá dá lẹ́yìn ọ̀pọ̀ ọdún má jẹ mú àpò méjì yìí o lórí òkè yìí sọ mí di ńlá. gbọ́ mò ń bọ̀ hallelujah màá ṣe àpẹẹrẹ mẹ́ta àpẹẹrẹ mẹ́rin ni màá ṣe ṣùgbọ́n ẹlẹ́ ẹ jẹ mí lówó ok màá wá gbà tí n bá sọ̀kalẹ̀ àpẹẹrẹ mẹ́rin ni màá ṣe ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin àwọn díẹ̀ ló máa yẹ tẹ́ ẹ bá dé ẹ̀kọ́tà chọ́ọ̀chì wà ní ilé agbára ó dẹ̀ wà ní ṣé ẹgbẹ́ dàrò la máa pè é ó ṣàjẹ́ méjì àbí two hundred naira nílé agbára two hundred naira ní headquarter tí ẹ bá dé ọlọ́ṣẹ ṣọ́ọ̀ṣì méjì ló wà ń bẹ̀ ìkan níwájú two hundred ìkan lẹ́yìn two hundred tí ẹ bá dé orí òkè ànúṣekù ṣọ́ọ̀ṣì ọkùnrin two hundred ṣọ́ọ̀ṣì obìnrin two hundred ẹgbẹ́ o dádì ní mọ́tò tó pọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ràn mọ́tò méjì kan tí wọ́n máa ń gùn dáadáa èmi ò ní sọ fún yín kẹ má lọ ní àánú ló sọ pé mọ́tò méjì ní dáàdi láìkì mọ́tò àkọ́kọ́ yẹn two hundred ìkejì yẹn two hundred ẹ má gbàgbé dáàdi ò níyàwó méjì ẹyọ kan ni wọ́n ní dáàdi fúnra wọn two hundred mọ́mì two hundred àpò méjì ló pa jáde lágbàlá ìtura ọlágúnjú onírètí ó máa padà rí bó ti wá rí ẹ wo ohun tápò méjì wà dá lẹ́yìn ọgbọ̀n ọdún má jẹ mú àgbò méjì yìí lórí òkè yìí sọ mí di ńlá. promise mi nìyẹn o ẹ wá gbọ́ orin tuntun fún ọdún tá a wà yìí ní twenty twenty ọdún tí àfi ọmọ tí ò bá tí ì gbọ́n nínú mẹ́mórì gbogbo ènìyàn ló máa wà tá a máa fi kú ọdún tá a lè gbàgbé láéláé ni la compose orin yẹn fún ọdún tuntun yìí 2020 twenty ọdún oníbejì yẹn ọdún tá ò lè gbàgbé tá ò fi kú bó ti lè tó àwọn kan ní testimony mo wọ 2021 twenty one ayọ̀bẹ ni kò jẹ́ ti tèmi mo bọ̀ twenty twenty abẹ́ ti gbàgbé ni ọdún tá ò gbọ́dọ̀ bọ́ra wa lọ́wọ́ twenty twenty abẹ́ ti gbàgbé ni ọdún táwọn ìjọba ti ṣọ́ọ̀ṣì pa twenty twenty abẹ́ ti gbàgbé ni. ọdún téèyàn ò gbọ́dọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́ẹ̀mẹ́ta. twenty twenty abẹ́ ti gbàgbé ni. ọdún tá à ń fọwọ́ lóòrèkóòrè ni. bó ti wá le tó àwọn kan ní testimony. mo wọ twenty twenty one o ayọ̀bẹ ni kò jẹ́ ti tèmi. ẹ̀yin tí ayọ̀bẹ máa jẹ́ ti yẹn pariwo hallelujah. ẹ gbìyànjú kẹ́ ẹ mú orin rẹ̀ alálẹ́ yìí o kò ṣe pé tó bá di àárọ̀ ọ̀la bọ̀dá àánú orin tẹ́ ẹ̀kọ́ lálẹ́ àná yẹn mi ò èmi gan ọ̀ràn ti mọ́ hallelujah ṣé ẹ gbàgbé àpò méjì ló gbà á jáde lágbàlá ìtura ọlágúnjú onírètí bó máa padà rí bó ti wá rí ẹ wo ohun tápò méjì wá dá lẹ́yìn ọgbọ̀n ọdún má jẹ́ mú àpò méjì yìí o lórí òkè yìí sọ mí di ńlá bá a ṣe máa dúpẹ́ rèé tí àwọn onílù yẹn bá ti ṣe tán títí lọ́pẹ́ mi lọ́dọ́ lọ́hùn. Hallelujah. Títí mi lọ́dọ̀ lọ́n. ìdílọ́pẹ́ mi lọ́dọ̀ lọ́n. ọlọ́run ọlágojú ìdílọ́pẹ́ mi lọ́dọ̀ lọ́n. lórí ayé mi mò ń dúpẹ́ lórí ilé mi mò ń dúpẹ́ ìdílọ́pẹ́ mi lọ́dọ̀. ẹ kọrin ìdílọ́pẹ́ mi lọ́dọ̀ títí lọ pẹ́ mi. ọlọ́run alágójú títí lọ pẹ́ mi. ọlọ́run bàmí ọwá títí lọ pẹ́ mi. ọ̀dọ́ ọlọ́run lórí ayé mi. òun dúpẹ́ títí lọ pẹ́ mi. ọ̀dọ́ ọlọ́run. ọpẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. ṣeun kí ló dé. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run lórí ayé mi mò ń dúpẹ́ títí lọ́pẹ́ mi títí láyé láyé títí lọ́pẹ́ mi. ọlọ́mọ lágúnjú. lórí ayé mi òun dúpẹ́. bá a ṣe máa ṣeré ogun wọn ṣe ń gbogbo àtàwà. kọjú sẹ́nìkan pé ní twenty twenty one yìí tí mo wà bó bá ń dáa fún àwọn kan àwọn kan á máa bínú sọ pé lọ́dún yìí ẹni bá yọ́nú sí mi ọlọ́run ọ̀làkúnjú á máa yọ́nú sí wọn torí pé ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyẹlẹ́ máa rí ogun oṣó gbogbo ọ̀tí àmọ́ ní twenty twenty one yìí ẹni bá bínú sí mi. pariwo sókè dáadáa ọlọ́run á máa bínú sí wọn. lórí pé ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìyẹn lọ́wọ́ máa ogun oṣó gbogbo pariwo sókè torí pé àánú mò ń rí gbà adé orí yọ. ọba tó lọ́wọ́ sí dòní arúgbó ọjọ́ ọlọ́run ọlágójú ọlọ́run bàbá mi ọwá ẹ̀yin lẹ́ni gbogbo ògùn ẹ̀yin lẹ́ni gbogbo agbára ọba tó ṣọ́ wa ọdún tó kọjá ariwo létí ẹnìkan ìmọ̀ ìṣe mímọ́ ọ ṣe abẹ́ orí ọ̀ọ́bí. ọmọ aládé àlàáfíà. ọba tó dá sí ọlọ́run ló gbogbo fọ́lẹ̀. ẹ jẹ́ kọ́ ìta àti ìgbà kọjá ògo bàbá mímọ́ lọ. Tọ́lákúnjú pariwo látọkàn ọdún àwọn kan sáré nínú ògo bàbá rẹ̀ síbẹ̀ wọn ò rí tí wọ́n ń ṣe ògo Ọlágúnjú ti wá bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́rìí ẹ sọ̀rọ̀ sókè dáadáa ògo bàbá mi mò ń lò Tọ́lákúnjú pariwo látọkàn ọdún àwọn kan sáré nínú ògo bàbá rẹ̀ fẹ́ wọn òrí tí wọ́n ṣe ògo lágúdú tí wàá bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́rìí tó ń ṣe. ẹ̀yin pariwo sókè pé ẹni tí ò ní jẹ́ rọ́pẹ́ dú. ẹni tí ò ní jẹ́ rọ́pẹ́ dú. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún ni lọ́dún ìṣe wa ń lọ sọ pé ẹni tí ò ní jẹ́ mú ẹni tí ò ní jẹ́ mú ó dẹ sọ̀rọ̀ sókè ẹni tí ò ní jẹ́ rọ́pẹ́ dú ẹni tó ní jẹran ṣe ó láàrin ọ̀pọ̀ ènìyàn ó láàrin ọ̀pọ̀ ènìyàn àkọlé ìpàdé yìí ni only God pariwo létí ẹnìkan ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọlọ́run ọlágúnjú ẹ̀yin ni Olúwa. ṣe lóore kọrin kọrin kọrin aleluya ijó ayọ̀ kọrin aleluya kọrin aleluya ijó ayọ̀ sí bàbá. wàá jó lọ síwájú ẹnìkan wàá kàn sọ fún pé kò sí ipò tí mò wà tí mò ń láti mọ ìyọ́. ẹ sọ̀rọ̀ kò sí máa ṣeré wà á kàn sọ fún mi pé ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyé ráyé bàbá. ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyé ráyé. ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyé ráyé bàbá. ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyé ráyé. gbogbo èèyàn ni kó gbé ọwọ́ ẹ̀ méjèèjì sókè sọ wípé òṣùbà rẹ̀ rẹ̀ òṣùbà rẹ̀ rẹ̀ òṣùbà rẹ̀ rẹ̀. jù báyẹn jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run bàbá mi ọwọ́ abádá ẹ̀ sí ó yẹ pápá ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹnu mi yóò máa kọrin aleluya sọ báyé ráyé bàbá. ẹnu mi yóò máa kọrin aleluya sọ báyé ráyé. àbí òṣùbà rẹ̀ rẹ̀ òṣùbà rẹ̀ rẹ̀ òṣùbà rẹ̀ tún lè gbójúbà fún. òṣùbà rere òṣùbà rere òṣùbà rere. àwọn kọrin ọpẹ́ àwọn kọrin yìí àwa yóò kọrin ògo ọlọ́run tó dá wa láwòrán ara rẹ̀ òṣùbà rere lọ síwájú ẹnìkan ẹni tó mọ̀ kó lè fi jó rẹ̀ jẹ wàá kàn sọ pé kí ló ṣe tòun sá fún jó. bàbá rẹ̀ ò yá gágá kí ló ṣe tòun sá fún jó. bàbá rẹ̀ ò yá gágá pariwo sókè orúkọ Jésù ni mo bá lẹ́jọ́ gbogbo ayé mi yóò mi. gbogbo èèyàn ló ti mọ̀ pa máa ń wá sórí òkè ní January January pariwo sókè jẹ́ kí ògo rẹ̀ yọ. ọba tí jẹ́mi ni ọba tó gbọ́n tó fọ̀gbọ́n ṣẹ́gun ọlọ́gbọ́n ayé bàbá mi tó mọ́ tó bímọ jà jùlọ gbogbo olùmọ̀ràn pátá. bó bá ṣe ta ló tóbi ọ bó sì ṣe ta ló tóbi ọ léèrè. ọba tó ń ṣohun gbogbo lọ́jà gbogbo nígbà gbogbo bẹ́ẹ̀ ni gbogbo lọ́jà gbogbo kábíyèsí arúgbó ọjọ́ bàbá mi ni. pariwo jẹ́ kí àánú ṣẹlẹ̀ sọ̀rọ̀ kí ló dé. ayé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ Olúwa. ọlọ́run o jẹ́ kí gbogbo ènìyàn tó mọ̀ mí mọ́ o. ìwọ̀n rí ògo lára mi. ọ̀nà mi nílé mi àti nídìílé mi. wá fún mi ṣe. ìní kan tó dá mi lójú pé ní twenty twenty one a ní kọ́ ọlọ́run bá lè tẹ̀rí ọ̀tá mi. ẹ kò láwọn ará kan tí mo fẹ́. fara mọ́ ọlọ́run bàbá lọ́lá. ṣeun ogun ọṣọ gbogbo àtẹwà bó ṣe máa ṣeré nínú gbogbo àìdáyé ayọ̀ òun wà lálá. wàá kàn ṣàkọkú òní ibi tó wà yẹn lọ síwájú ẹnìkan ìyìn ọlọ́run ni yóò máa wà lẹ́nu mi yóò títí. wo lọ́dọ̀ ẹni yẹn jàre lọ sọ́dọ̀ ẹlòmíì ẹ gbà mí gbólúwa ga o. ọlọ́run ọlẹ́gunjó. àràkà lórúkọ rẹ̀. ọba tí mo ké pè é ẹ sọ̀rọ̀ nínú wàhálà mi kí ló ti wá ṣe ó sì yọ mí kúrò sọ̀rọ̀ sókè ògo ọlọ́run yìí mi ibùgbé olóòótọ́ ibùgbé olóòótọ́ ẹni tó bá gbẹ́kẹ̀lé mo sì rí ìbálà ẹ sọ̀rọ̀ ọtọ́ fẹ́rẹ̀ wò lẹ́kàn àwa wá yọrí pé alábòpọ̀ ní táwọn. mo kọ lẹ́ẹ̀kan wípé ta ló sọ pé kò kọ̀kẹ́ arúgbó ọjọ́ kọ̀ọ̀kan ta ló sọ pé kò kọ̀kẹ́ ọlọ́run ọlágúnjú kọ̀ọ̀kan ta ló sọ pé kò kọ̀kẹ́ ọlọ́run ló fún mi láyọ̀ ó kọ̀ọ̀kan ẹ sọ̀rọ̀ ta ló sọ pé kò ọlọ́run babalọ́lá ọgbọ̀gán ẹ sọ̀rọ̀ ló sọ pé kò mọ̀gán ọlọ́run abiyara ẹ pariwo ẹ pọ̀ ipa ẹ lágbára ẹ pọ̀ ipa pa o. wàá lọ síwájú èèyàn mẹ́ta orin tó máa kọ́ rẹ̀ pé dédé máa ṣe tiẹ̀ mò ń ṣe tèmi jàre. make sure pé o kú òǹbẹ̀ yẹn má jẹ́ kán bẹ̀ yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bá ti déwájú èèyàn mẹ́ta lẹ máa sọ fún ẹ̀ẹ́dẹ̀ ní pẹ́ wájú wọn tó bá ti déwájú ẹ̀. gbọ́dọ̀ pariwo sókè wípé I will never be ungrateful to ọlọ́run ọlágójú. I will never be ungrateful to you Lord. lọ́sọ́jú ẹ̀ lómi wọ́n ní I will never be ungrateful to you Lord. I will never be ungrateful to you Lord. a ní I will never be ungrateful to ọlọ́run ọlágójú. I will never be ungrateful to you Lord. I will never be ungrateful. Ẹ sókè. I will never be ungrateful to you, Lord. A I will never be ungrateful. Sọ̀rọ̀ I will never be ungrateful to you, Lord. A I will never be ungrateful to I will never be ungrateful to you, Lord. Ọlọ́run nìkan ṣoṣo Ọlọ́run Ọlágúdú ẹ̀ pariwo sókè. I will never be ungrateful to you, Lord. Wàá lọ síwájú ẹnìkan, wàá wá ṣe ọwọ́ ẹ báyìí toróhùn nìkan ṣoṣo ni pariwo jẹ́ ní ẹ lọ wípé you can never ever change. ọlọ́run bàbá lọ́lá ìdè jẹ́rìí ara rẹ̀ ọlọ́run ló gbé oyè ọlọ́run lẹ́tí tàdí ọlọ́run bàbá lọ́lá. lórí ara rẹ o. ọlọ́run bàbá lọ́lá ìdè sórí ara rẹ. ọlọ́run bàbá lọ́lá. ọlọ́run bàbá lọ́lá ìdè jẹ́ lára rẹ. ó ti ṣe lókè òye. God in the highest. Mo tún pariwo sókè pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I announce again, glory be to God in the highest. Ẹni tí ó ṣèlérí. He that have promised. Tí ó sì mú ìlérí tí ó ṣe ṣẹ. And we fulfil his promise. Sí ara ìránṣẹ́ Ọlọ́run alààyè into the life of the living servant of God. Pastor Laguju, The man of God just mentioned. Ó ṣèlérí. He promised. Kì í ṣojú ẹ̀ ló ṣèlérí. He didn't promise when you were there. Ó sì lè ṣèlérí lójú èèyàn. And he can promise while you are there. So Ọlọ́run tó mú ìlérí ìwá sí ìmúṣẹ. The Lord who has brought this promise into fulfilment. Òun ni à ń fi ògo fún. He is the one we are praising and giving glory to tí o bá sì tó o bá sì darapọ̀ mọ́ mi. if you join me. láti fi ògo fún ọlọ́run rẹ̀ tó ṣèlérí. glory to his God that have promised. tí ó sì mú ìlérí náà wá sí ìmúṣẹ. and have fulfilled the promise. kì í ṣe lẹ́yìn wọn. It is not why he is no more alive. Ṣùgbọ́n nígbà tí wọ́n wà láyé. But why he is still alive. Ní ìṣojú wọn. In his presence. Bí eré bí eré bí ẹni pé ìlérí yẹn ò ní wá sí ìmúṣẹ. Like play like play as if the promise will not be fulfilled. Lórí lójú oṣó. In the presence of the wizards. Oṣó ilé bàbá wọn. Of his family and sense. ilé bàbá wọn of his family ancestry. àti gbogbo agbára òkùnkùn tó kóra wọn jọ pọ̀. and all collaborations of the power of darkness. pé àwọn ò ní jẹ́ kí ìlérí wá sí ìmúṣẹ. that they will not allow the promise to be fulfilled. ọlọ́run sì láàrin àwọn ọ̀tá yẹn kọjá. God passed through these enormous enemies. ó sì mú ìlérí wá sí ìmúṣẹ. and brought this promise into fulfilment. lórí ìránṣẹ́ ọlọ́run. in the life of the man of God. pastor ọlágúnjú. the man of God. Ọlágójú. Òun ni darapọ̀ mọ́ mi o. He is the one have to join me. Ìwọ tó fẹ́ kí ògo ayé rẹ bẹ̀rẹ̀. You want the glory of your life to start. Bí ti bàbá yìí ti bẹ̀rẹ̀. Like this man of God started. Ọlọ́run dẹ̀ fi ògo yẹn hàn fún gbogbo àgbáyé. And God manifested the glory, his glory to the whole world. Ẹ wá pariwo. Now you are going to make a shout. Òun gan ni mo wá bá yọjú. He is the one I'm coming to celebrate most. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn gan ni mo wá bá yọ̀. He is the one I've come to celebrate. Lẹ́yìn ìgbà tí n bá bá wọn yọ̀ tán. After I have celebrated him. Màá wá bá ìrẹ náà yọ̀. And I'm going to celebrate you also ṣùgbọ́n àwọn ni ẹjẹ́ àkọ́kọ́ bá yọ̀ ayọ̀ ayọ̀. first and foremost let's rejoice with him first. ní àwọn tó bá ń yọ̀ ká máa bá wọn yọ̀. but whoever is rejoicing rejoice with them. tó o bá ti bẹ̀rẹ̀ sí bá àwọn àwọn tí ọlọ́run fún láyọ̀ yọ̀ tó ń bá wọn yọ̀ ayọ̀ tiẹ̀ ò jìnnà sí ẹ̀ náà. The moment you start to feel happy and celebrate with those God has blessed, then your blessing is coming on the way. If I say glory be to God in the highest, you will use hallelujah to mean that glory for this great thing God has done to this man of God and his wife. Tí náà sì jẹ́ alábàápín. To which we are partakers today. Nínú ògo ńlá tí Ọlọ́run gbé wọ̀ wọ́n Of this glory that God has endowed him. Tó ìwọ ló kàn báyìí. So you are next. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah ọjọ́ kan ni ọlọ́run sọ fún mi pé. on a day God told me. ó ní ẹnikẹ́ni. say whosoever. ó ní nǹkan tí èṣù fẹ́ gbà lọ́wọ́ àwọn aládùúrà ọ̀kan nínú rẹ̀ ní ògo. God told me that one of the things that the devil want to claim from the mouth of all believers is glory be to God. mo wọ́n invite mi sí ṣọ́ọ̀ṣì kan. I was invited to a church. Ìgbà mo ń sọ̀rọ̀ nípa ògo Ọlọ́run. While I was talking about the glory of God. So dípò kún ọyìn Ọlọ́run lógo. Instead of them to give praises to God. Wọ́n ní amen. They were re responding with amen. Olúwa sọ pé ògo ti kú òní bí. The Lord told me the glory has left this arena. Ah. <laughs> Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Wá mú ọwọ́ rẹ méjèèjì. Now you are going to get ready your two hands. Wá wá ké hallelujah. You are going to shout hallelujah. Méje seven powerful times. olúwa tó ṣe ìlérí tó sì mú ìlérí rẹ̀ wá. but the lord has promised and has fulfilled his promise. bó o ṣe ń ké. as you are shouting. bẹ́ẹ̀ so it is. ìyanu ń ṣẹlẹ̀ láyé rẹ. miracles are happening in your life. ó yá ẹ kí hallelujah méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ wá gbé ọwọ́ yín sókè kẹ́ẹ̀dẹ̀ yín ọlọ́run lógo dáadáa ọ̀yá. ògo ògo ògo. wàá farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Be patient to hear the word of God. mo kí yín ìránṣẹ́ ọlọ́run. I salute you, servant of God. Pastor, I salute you, sir, for the work of God. And I recognize mommy also. And I thank God. I will continue to celebrate you. Also, all eminent servants of God, I recognize you. I greet you all. I thank God for the mercy bestowed on you all. That is the mercy of longevity. Yes, àti ojú rere Ọlọ́run. And of God. Glory be to God. Hallelujah. Eh, ohun tí mo kàn lọ sínú àdúrà torí ìpàdé àdúrà òun ni wọ́n pè mí sí yìí. What I will discuss with you briefly before we go into prayer, because I've been called specifically for prayer session. What is the theme that I will speak on for you? Ashiri, yìí. This secret. Ọlọ́run ò fi hàn fún ẹnikẹ́ni àfi ìránṣẹ́ Ọlọ́run ọba Dávidi ni Ọlọ́run fi àṣírí yìí hàn fún. God did not reveal it to anyone except King David that God revealed this secret to. Ọlọ́run tó sì fi àṣírí hàn fún Dávidi ọba. And the Lord who received who gave him this secret. Ọlọ́run fẹ́ kí Dávidi ọba kó dúró lórí àṣírí God wants King David to stand on this secret. Bí Olúwa bá dé bá Dávidi tó fi àṣírí ńlá hàn fún Dávidi ọba. If God can reveal a great secret to this King David. Tí ó sì ń jẹ orí ọ̀fẹ́ rẹ̀ títí di òní olónìí. And he still enjoying that grace up to this moment. So Ọlọ́run tó fi àṣírí hàn fún Dáfídì ọba yìí. The Lord who revealed this secret to this King David. Kò wá ní jẹ́ Dáfídì ọba nìkan. He's not going to be King David alone. Ọlọ́run fẹ́ kó o pín nínú àṣírí. God wants you to share from this secret. Kí ni àṣírí náà? What is the secret? Only Psalm one one nine. Is Psalm one hundred and nineteen. Verse fifty-eight. Verse fifty-eight. Èmi ti ń bẹ̀bẹ̀ ojú rere rẹ tinútinú mi gbogbo ṣàánú fún mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Ohun tí ẹ mú lọ́wọ́ nìyẹn o. That's the main message. That's Psalm 119, verse 58. I entreated thy favor with my whole heart. Be merciful unto me according to thy word. Àwọn nǹkan méjì ni Dávídì ọba ń béèrè fún tí Ọlọ́run fi àṣírí hàn fún níbi tí a kà yìí. King David was requesting for two things from the verse we have just read. Kí ni àṣírí tí Ọlọ́run fi hàn fún Dávídì ọba? What is the secret revealed to King David? ìkíní. number one. ó fi àṣírí ojú rere hàn fún. he revealed the secret of favour unto him. èkejì. number two. ó fi àṣírí àánú hàn fún dávidi ọba. and the secret of mercy was revealed to king david. nígbàrà tí dávidi ọba tó mọ àṣírí yìí. immediately king david knew this secret. títí ó fi jáde kúrò láyé. throughout his lifetime. ẹnu rẹ̀ ò dilẹ̀ he never cease. rárá o. not at all. nípa láti máa béèrè fún nǹkan méjèèjì lójoojúmọ́. in asking on daily basis these two secrets. tí tí ó fi kúrò láyé. throughout his lifetime. ohun tí olúwa ń fẹ́ kí gbogbo yóò máa béèrè fún lójoojúmọ́. What God wants you to be requesting for on daily basis. Ní gbogbo ọjọ́ ayé yín. The whole time of your life. Kẹ́ ẹ má mú ẹnu kúrò mbẹ́. Be persistent in saying it. Ẹ má mú ojú kúrò ń bẹ́ẹ̀. Don't take away your eyes from it. O má sì mú etí rẹ kúrò lára tó ń gbọ́ yìí. And don't take your ears away from what we hear now. Ó ní ojú rere. His favour. Àti àánú. And mercy. Ojú rere àti àánú àwọn méjèèjì. Favour and mercy, the two of them. Wọ́n jọ máa ń fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́. They are related. Níbi tí ojú rere bá wà. Where there is favour. Àánú Ọlọ́run wà ń bẹ̀. The mercy of God is there. Níbi tí ojú rere Ọlọ́run bá wà. Wherever the favour of God dwells. Àánú Ọlọ́run wà ń bẹ̀. The mercy of God is there. arábìnrin àtàrákùnrin ẹ jẹ́ kí n sọ fún ọ wípé. brother and sister let me tell you this. ìwọ̀nba làdúrà rẹ nílò mọ̀. just need a brief prayer. ìwọ̀nba. brief tí ojú rere bá dá sọ̀rọ̀ rẹ. if favour intervene in your life. <laughs> ìwọ̀nba àwẹ̀ rẹ àwẹ̀ gbígbà rẹ mọ̀. you don't need to fast so long. ojú rere. favour. àti àánú. and mercy. dávidi jẹ oúnjẹ ìbùkún rẹ̀ títí di òde olónìí. David is reaping the benefit of it till today. ó ń gbádùn ojú rere Ọlọ́run àti àánú Ọlọ́run ní gbogbo ìgbà. He was enjoying the favour and mercy of God all the time. Ìdí nìyẹn ní gbogbo ìgbà. And that's why all the time. Ó ní èmi ti ń bẹ̀bẹ̀, mo ń bẹ̀bẹ̀, mo ń bẹ̀bẹ̀, gbogbo olórí ẹ̀bẹ̀ mi. He said, my main concern. Ó ní láti rí i pé mo rí ojú rere rẹ. Is to obtain your favour. Láti máa fi ojú rere rẹ bá mi lò so that you dwell with me with your favour. èmi ti ń bẹ̀bẹ̀ ojú rere rẹ tinútinú mi gbogbo. I treated thy favour with my whole heart. Èkejì, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Number two, be merciful unto me according to thy word. Ẹ̀yin tí ẹ ń gbọ́rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Those of you hearing my voice right now. Àwọn áńgẹ́lì méjì tí Ọlọ́run rán sí ẹ lóru yìí. The eight, the two angels God has sent to you this night. Kò gbẹ́dọ̀, kò gbẹ́dọ̀, kò gbẹ́dọ̀ rí ọkọjá. You must not miss them. O áńgẹ́lì ojú rere. The angel of favour. Èyí lè ṣílẹ̀kùn kíákíá. That will open the door for you quickly. Lẹ̀kùn tó bá dẹ̀ ti ṣí kò sẹ́nikẹ́ni tó lè tì. And a door opened by favour no one can shut it. ojú rere yẹn. That angel of favour. Ní orúkọ Jésù. In the name of Jesus. Àdúrà yẹn wá sí ọ̀dọ̀ àwọn tí Ọlọ́run rán mi sí. That prayer goes to those that God has sent me to. Wọ́n tí Ọlọ́run rán mi sí ni kí o ṣe àmì. You that God has sent me to respond with amen. Ìwọ tí Ọlọ́run rán mi sí kó pa ẹnu rẹ mọ́. You that God did not send me to keep quiet. Mo ti Ọlọ́run rán mi sí. But to you that God has sent me to. Mo mọ̀ pé o ti múra àti ṣe àmì lá. I know you are ready to say great amen. Áńgẹ́lì Ọlọ́run tí ó dúró tì ọ́ yìí. The angel of God standing by you now. orúkọ rẹ̀ jẹ́ áńgẹ́lì ojúrere yìí. Whose name is the angel of favour. Ní orúkọ Jésù mo ní kò ní rí ọ I declare to you, you will not miss it in the name of Jesus. Yeah ẹ̀yin tí ọlọ́run rán mi sí ni mò ń bá wí o. I'm talking to those that God has sent me to. Ẹni tí Ọlọ́run bá rán wòlíì rẹ̀ sí. And whosoever God has sent his prophet to. Ẹ rí i pé kò ní fi ohunkóhun tí ó fi dí ara rẹ̀ lọ́wọ́. You know he will concentrate and make sure he respond to everything. Bí àwọn adínilọ́wọ́ tilẹ̀ wà nítòsí rẹ̀ kò ní kò ní fetí sí gbogbo àròyé wọn lọ́tún even if distractors are around him he will not concentrate unto them. nítorí pé. because. ẹni tí ọlọ́run rán wa sí. because he that God has sent us to. tó rán bàbá ọlágúnjú sí. that sent prophet ọlágúnjú to. tó rán pf ọwá sí. and sent pf ọwá to. ọlọ́run yẹn kì í ṣe ọlọ́run tí èèyàn fojú di. that God is not a God to be neglected. mo wí nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. I declare through the blood of the lamb. ohun tí àwẹ̀ àti àdúrà ṣe tì láyé rẹ. What prayers and fasting cannot achieve in your life. Àánú Ọlọ́run kò yanjú rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. The mercy of God to solve it in your life in Jesus' name. Bó ṣe ṣe àmì yẹn. As you are responding with amen. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ń pa ègún kan nínú ayé rẹ. God is cleaning one course in your life. Níbi tí ojú rere bá wà. Where there is favour. Ayọ̀ Ọlọ́run wà níbẹ̀. The job of God resides Níbi there. Níbi tí ojú rere bá wà. Where there is favour. <laughs> Ayọ̀ Ọlọ́run máa wà níbẹ̀. The job of God is there. Ibi gbogbo tó o bá lọ. Everywhere you go. Láti àkókò yìí lọ. And from this time. Mo sọ fún yín pé ojú rere àti àánú ni kẹ́ máa béèrè fún ní gbogbo ọjọ́ ayé yín. I told you all the days of your life ask for favour and mercy. Gbogbo ibikíbi tó bá lọ láti àkókò yìí lọ. And from now wherever you go. Ní orúkọ Jésù. In the name of Jesus. Áńgẹ́lì àánú àti ojú rere kò ní fi ọ sílẹ̀ lọ. The angel of mercy and favour will not depart from you respond with amen now. sàmì dáadáa ṣe rí ṣe àwọn àwa tá a bá jẹ́ oníṣẹ́ olówó pàápàá àwa tá a jẹ́ wòlíì. we servants of God. ó máa ń káyàn lára ṣe ládàbí ẹni pé kó sì dáa fún ọ ní ìṣẹ́jú kan náà. we are almost all concerned. that what we are declaring to your life be fulfilled immediately that is our main concern to you. ṣe rí aaroni àti mose àwọn méjèèjì ló jọ ń ṣiṣẹ́ papọ̀. the two of them were working together. àmì ìkan ò gbẹ́dọ̀ rẹ́lẹ̀ ju ẹnì kejì lọ. the amen of the man of God must equate with the amen of the interpreter. tí oníwàásù tẹ́ ń wojú rẹ̀ tàbí tẹ́ ń gbọ́rọ̀ rẹ̀ yìí. the man of God you are hearing. tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí tí bá ti gbàdúrà tẹ́ ń ṣe mẹ́ àmì. when he prays for you and you respond with amen. kí interpreter náà tó interpret mi lójú ẹsẹ̀ náà dẹ̀ ní jẹ́ kí ìkan kó ga ju èkejì lọ. let the temple of your amen for the man of God be equal to that of the interpreter. torí ojú méjì ló ní o. because you have two eyes. ọwọ́ méjì ló ní o. you have two hands. <laughs> ẹsẹ̀ méjì ló ní o. you have two legs. etí méjì ló ní o. you have two ears. ẹnu kan ló ní. but one mouth. ẹnu yẹn ló fi gbé àrà ìdáhùn sí àdúrà jáde láti ẹnu ẹ wá. You are going to demonstrate the answer of prayer to your life through your mouth. Ní agbára Ọlọ́run. By the power of God. Ó lè jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú ni mo máa lò. It can be thirty minutes alone I'm going to spend. Ó lè jẹ́ forty minutes péré. It can be forty minutes. Láàárín ìṣẹ́jú yìí. Within this minute. Pẹ̀lú ìfọ́sowọ́pọ̀. With the cooperation. Ìfàmì òróró yàn tó ń jẹ́ àjàgà and the anointing that break the yoke. tí ọlọ́run dà sí orí ìránṣẹ́ rẹ̀ àti èmi náà. that God has poured upon his servant and me. ẹ̀hẹ́ wo mo ń wí pẹ̀lú ìdánilójú wípé. I declare with assurance. lé orúkọ Jésù ti Nazareth. in the name of Jesus Christ of Nazareth. wàá fò lórí ìjókòó rẹ. you are going to jump up from your seat. wàá sì ṣe àmì. and you respond with a loud amen. lẹ́ẹ̀mejì two powerful times. tó o bá lè rí iṣẹ́ o. that is if you have mouth to offer. má jẹ́ o bá olójú oorun o. Don't let it meet you sleeping. Yóò bá ẹ lórí ìdúró. Let it meet you standing on your feet. Ní orúkọ Jésù. In the name of Jesus. Gbogbo ohun tí wọ́n sọ wípé kò ní ṣeé ṣe láyé rẹ. Everything that has been declared impossible in your life. Àwọn tó fọwọ́ sọ̀yà lé ọ lórí tó fọwọ́ sọ̀yà lé ọ lórí. Those who are found. Pé bó o ṣe ń jáde lọ. That is your favour. Bẹ́ẹ̀ náà ni ó sì jáde bọ̀ láì mú kankan lọ́wọ́. So you will come back empty handed. Gbogbo àwọn tó ń tàka sí ọ. All those who are snapping their fingers against you. Pé ó dàbọ̀. That okay bye bye bye. ó ṣe lọ náà ló ṣe bọ̀. as we are going you will come back. láì mú rere kan jáde láì mú rere padà. without any blessing. lé orúkọ Jésù. in the name of Jesus. mo wí pé níbikíbi tó kóra wọn jọ sí. I declare wherever they gather. lórí ọ̀rọ̀ ayé rẹ. concerning your life. lé orúkọ Jésù lójú wọn. in the name of Jesus in the presence. angeli àánú. the angel of mercy. àtàngẹ́lì ojú rere. and the angel of favour. kó mú àṣetì kúrò nú ayé rẹ. Yeah. Take out impossibility from your life in Jesus' name. Amen. Amen. Amen. Yára tún jókòó ṣùgbọ́n bàá ní kó tún dìde torí àdúrà làwọn gbà o. Quickly sit down but you are still going to stand up. Mo tún padà sórí ìwàásù mi tó wí pé. I come back to my message that says. Èmi ti ń bẹ̀bẹ̀. I have entreated. Ojú rẹ ti nítúnú mi gbogbo. Your favour with all my heart. Ṣàánú fún mi gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ rẹ. have mercy on me according to thy word. wàá sì rí i pé. and you will observe. Paul apostoli wípé. Paul the apostle declare. ó sọ nípa Mósè. he was talking about Moses. ó ní èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. and I'm going to have compassion on whom I have to have compassion on. lára ẹni tí Ọlọ́run ṣàánú fún ni Mósè wà. among those that God had compassion on was Moses. lára ẹni tí Ọlọ́run ṣàánú fún. among those that that God had compassion on. Òní Dávidi wà. It was David. Àwọn tọ́lọ́run ṣàánú fún olóńkà. Those that God had compassion on, their uncountable. Bartimaeus afọ́jú. Bartimaeus the blind. Àánú náà lòun náà rí gbà. It was mercy he received. obìnrin kan wà nínú bíbélì. there is a woman in the bible. orúkọ rẹ̀ ni maria. her name is mary. Maria inú Maria ni Jésù gbà wá sáyé. It was through Mary Jesus came into the world. Inú Maria òun ni jésù kristi ọmọ aládé àlàáfíà gbà wá sáyé. jesus christ the prince of peace came into the world through mary. ìbá ṣe pé a bí jésù láti inú maria. if jesus were not born through mary. ìgbàlà tí ó dé ọ̀dọ̀ wa kì bá ti dé ọ̀dọ̀ wa lónìí. the Salvation we have today we wouldn't have got it. ara ojú rere tí maria pín. part of the favour that was shared by mary. nípa mímú jésù olùgbàlà nípa mímú. Jésù olùgbàlà ti inú Màríà wá. By giving birth to Jesus Christ our saviour. Ìyẹn náà là ń pín lọ́wọ́lọ́wọ́ yìí. That's what we are sharing from today. Ẹ gbọ́ ohun tí Olúwa sọ fún Màríà. Hear what the Lord told Mary. Nínú ìwé Luke orí twenty eight to thirty. In Luke chapter twenty. Áńgẹ̀lẹ̀ ló Luke Luke chapter one verse twenty-eight to thirty. Áńgẹ̀lẹ̀ ló sì tọ̀ wá. Áńgẹ̀lì náà sì tọ̀ wá ó ní àlàáfíà. ó dáa mò ń bọ̀ mò ń bọ̀ arábìnrin o ṣe o kárí ìwàásù oríire. shall be well with you lady. bó o bá rẹ́ni sàmì fún ọ kí wọ́n sàmì fúnra rẹ. better say amen to yourself nobody says amen for you. angẹ́lì <laughs> náà sì tọ̀ ọ́ wá. and the angel came to her. tọ̀ ni wá. to who? tọ̀ Maria wá. to Mary. Áńgẹ́lì Olúwa wí fún Màríà wípé. The angel of the Lord told Mary. Àlàáfíà. Hail. Ìwọ ẹni tí a kọjú sí ṣe ní oore. Thou that art highly favoured. Olúwa pẹ̀lú rẹ. The Lord is with thee. Alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin. Blessed art thou among women. Áńgẹ́lì náà sì wí fún un pé. And the angel said unto her. Má bẹ̀rù. Christiana. Maria. Mary. Nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Because you have faith obtain the favour of God. Aha, èmi náà wí fún ọ wípé. And I declare to you too. Angeli tí ó ń bá Màríà sọ̀rọ̀ òun náà ló dúró nítòsí ọ̀dọ̀ rẹ. The angel that was talking to Mary is by your side right now. Èdè tó já látẹnu áńgẹ́lì sínú ayé rẹ. The statement that came out from the mouth of the angel is your life. Òun náà ni àlàáfíà is hail peace. Ìwọ. You. Ẹni tí. You. Akọjú sí. Ṣe ní oore. That have been highly favoured. Ṣé kò yẹ kó tilẹ̀ ṣàmì sí àbí níbo ló níbo níbo ló fi àmì sí? Shouldn't you say amen because you are highly favoured? Amen. Èkejì Olúwa pẹ̀lú ẹ. Number two, the Lord is with thee ìwọ ti rí ojú rere lọ́dọ̀ olúwa. amen. you have obtained the favour of God. amen. ara ojú rere tó o ní. part of the. tó o bá pàdé. part of the favour. o ní òjá tí o kó òun dí ọ lọ́wọ́ láti wá sí orí òkè yìí. part of the favour you had was what make you to be on this mountain. ojú rere fún Maria. favour gave Mary. ní àwọn nǹkan bíi mẹ́wàá about ten things. ṣùgbọ́n mi ò lè sọ bẹ́ẹ̀ wá tán. I will not go into them all. èkíní. but number one. ojú rere ó jẹ́ ohun tí ènìyàn kì í gbà ó jẹ́ ohun tí a kò gbàdúrà fún tí Maria ò gbàdúrà fún. favour was something Mary did not pray for. rárá o. not at all. láàrin gbogbo àwọn obìnrin tó ń bẹ ní gbogbo àgbáyé among the whole women in the universe then. ọlọ́run kan mọ̀ọ́mọ̀ ó fà á jáde láàrin ọ̀pọ̀ èrò. God just mọ̀ọ́mọ̀ draw her out of the crowd. ó sì kọjú sí òun ṣoṣo. and specifically focus on her alone. ó ṣe é lé oore. and favoured her. ìwọ náà mọ̀ pé. you know ẹgbẹ̀rún ni àwọn ẹgbẹgbẹ̀rún àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà ní orílẹ̀-èdè nàìjíríà. we have thousands of servants of God in this nation. kò sí ẹni tí ọlọ́run kọjú sí. no one God faced. tó ṣe ní oore. and favoured. Ah, ah, oore yìí ga. this favour is great. àwa ni àkànronú lé lórí. It's we that is not thinking about it. Èmi ronú lé lórí dáadáa. I thought about it. Láti ẹgbẹ̀rún àwọn tó ti wà ṣáájú ìránṣẹ́ Ọlọ́run Pásítọ̀ Ọlágúnjú among the thousands of servants of God. Kò sí kẹ̀kẹ́ tó rí náà orí òkè yìí. None of them saw this mountain. Kí ló fà á? Why? Torí Ọlọ́run ò fi ìkọjú ṣíṣe lóore lórí orí òkè yìí kò fi fẹ́ lòmíì. Because God did not highly favour anyone concerning this mountain. Ṣé rí tí ò bá kàn wá jẹ́ wípé àwọn èèyàn sọ pé irú irú wòlíì ṣe rí ìbákan wá síbí lẹ́ẹ̀kan láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ kí aleluya màá dẹ̀ lọ jókòó màá jókòó if not that ẹni tó gun ayé ò bá ṣẹ́ kò ṣẹ́ ni <laughs> torí ọkàn ọkàn ah, òun lọ́lọ́run wò. It is your conscience that God is watching. Èèyàn ń wojú Ọlọ́run wo ọkàn. You are looking at the facial appearance but God is searching and watching your conscience. Ìkọjú ṣíṣe ohun tó lù wá dánwò níbí. What God has performed here. Owó ò lè rà. Money cannot get it. Ojú rere ló ṣe o. It is favour that has got it. Àánú ló ṣe o. It is mercy speaking. Ohun tẹ ẹ dẹ̀ máa béèrè fún gbogbo ọjọ́ ayé yìí nìyẹn. This is what you should be requesting for all the days of your life bí mo ṣe fẹsẹ̀ tẹ bí. when I start on this auditorium. tí wọ́n mú mi lọ kiri. and all around I was shown. mi ò nílò àdúrà púpọ̀. I don't need much prayer. Ọlọ́run sọ pé àdúrà mi ti gbà. God told me my prayers are answered already. bó ṣe jẹ́ nìyẹn. that is the matter. eré ìje kì í ṣe fún ti alágbára. the race is not for the mighty. èèyàn lè sá eré kó ní agbára. you can run because you have the strength kó má dẹ̀ ibi tí. and not getting to your destination. destination rẹ wà. and not getting to the destination. àánú ló ń gbéyàn débẹ̀. it's the mercy that takes you there. oore ọ̀fẹ́ ló ń gbéyàn débẹ̀. it's the grace that takes you there. ẹ fún ìṣẹ́jú díẹ̀ tí mo máa lò. for the few minutes I'm going to spend. owó oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run the hand of the grace and mercy of God. àti ojú rere lórí ìránṣẹ́ yìí. and favour of God upon this man of God. ẹ gbọ́ nǹkan tí olúwa sọ fún mi nísìnyí. hear what God told me now. olúwa ní gbogbo èyí tí ẹ wà ní òkè bí padà. God told me all of you on this upstage. kó bọ́kàn máa jẹ́ pé ẹ kàn máa tẹ̀lé bàbá ìlẹ́yìn láì láì rí kankan gbámúnú ayé. so that olúwa ní kẹ́ wá síwájú wọn kẹ́ fi ọwọ́ kan kẹ́ kí ẹ kàn rọra kàn fọwọ́ kan bí aṣọ rẹ̀ ẹ̀ dẹ̀ kú bẹ́ẹ̀ just come and touch the hem of his garment. just touch the hem of his garment and go back. God sees the heart with which you are touching the garment. The woman said, If I just touch the hem of the garment of Jesus, I will be made whole. All of you seated ṣé àwa dá wà ní ibi nìkan ló yẹ ká fọwọ́ kàn. na only we wey dey uptake. stage na go touch the man of God. níbi tẹ́ ẹ wà yẹn. where you dey. ọwọ́ ọlọ́run lórí òkè ó kọjá lọ sí gbogbo ibi tẹ́ ẹ wà. amen. ó kọjá lọ ibẹ̀. tó rí bẹ́ẹ̀. The hand of God from oh, upstairs here touches you. Ọwọ́ tí ọwọ́ kankan ò lè dá dúró. A hand that no hand can store. Wà á nawọ́ rẹ méjèèjì lórí ìdúró. Stretch your two hands on your feet. Jókòó lẹ̀. Sit down first mo ní o I say make you sit down. yàrá jókòó kíákíá. quickly do that now. tí bá sọ pé one. if I count one. two. number two again. tí bá ti pé three. when the man of God say three. ẹni àkọ́kọ́ tó bá ti dìde nù yín. the first person wey go stand up before you. òun ni kọ́kọ́rọ́ àánú àti àti orí àti ojú rere bọ́ sí lọ́wọ́. na go get the key of mercy and that favour ó jẹ́ yára tètè kó dọ́gbọ́n kó ráyà yára lọ fọwọ́ kan màmá tó sùn yẹn kó fọwọ́ kan àti ọkùnrin tó sùn yẹn kó náà nípa àti ìpín nínú ohun tó ìṣẹ̀lẹ̀ ya tó fẹ́ ṣẹlẹ̀ yìí. you better tell that madam wey dey sleep and that man wey dey sleep so that he will partake in the miracle but for now make you sit down sit down and sit comfortably. èyí tó bá ti kọ́kọ́ dìde wá ẹ̀. the first one wey go stand up first. oní <laughs> kọ́ máa rán ojú rere àti àánú bọ́ sí lọ́wọ́. I go get the key for favour and mercy first. àti lórí òkè àti ní ìsàlẹ̀. even for up and down. what. the man of God dey count o. Oh. mo ní ojoko. sit down now obey. two. mo ní ojoko. I say make you sit down. tí wòlíì bá ti sọ fún yín pé nǹkan. if a prophet asks you to do something. bó ní ojókòó wòlíì ló sọ pé kẹ́ ẹ jókòó. the man of the prophet of God say sit down obey. àfìgbà tó ń ṣe tinú ara rẹ. just you are too stubborn you are still standing. okay ìwọ ló mọ̀ ńgbà náà o. na you know you dey your day. alára kì í gbára rẹ̀ tí o. your body you know you know e no difficult for you to carry am now. <laughs> ìwọ ló mọ̀ bí ara rẹ ṣe rí. na you get your body gbogbo èèyàn gbogbo èèyàn jókòó ló wá nàró. everyone ah. is sitting down you are the ones standing up. <laughs> nàró yàtọ̀ sí pé jókòó. stand is different from seat. two. ṣé ẹ rí. that is not stand up now. ṣé mo ti pe tírì. ṣé ẹ rí ni mo sọ. the man of God lis ten to me. jókòó lẹ̀ sit down ẹ jókòó sílẹ̀. Ah, ah. ẹni tó wà lórí ìdúró sọ fún ẹ tó jókòó pé kó jókòó irú ogun wo leléyìí báyìí. the eh. person standing is telling the one that is sitting make you sit down what kind of problem is this. Ah! ẹlòmíà rò pé àwàdà ni mò ń ṣe báyìí o. you can think it's play. ọlọ́run tó máa ń sọ àwàdà dòótọ́. God that takes makes a gesture to become real. two. the count is on o oh. na serious o. Oh. three. <laughs> hallelujah. wá nawọ́ rẹ méjèèjì sókè. stretch your two hands up. wá pariwo ńlá. and shout. kọ́kọ́rọ́ ojú rere. the key of favour. ẹ jẹ́ kí ohùn rẹ kó kọjá kó kó ohùn rẹ kó gba tàwọn èèyàn méje lẹ́gbẹ̀ẹ́ rẹ. let your voice be louder. kó papọ̀ kó fi ṣe tirẹ̀. louder than seven people. kó la ẹnu rẹ báyìí. open your mouth wide kọ́kọ́rọ́ ojú rere àti àánú ẹ sọ bẹ́ẹ̀. kọ́kọ́rọ́ ojú rere àti àánú. the key of favour and mercy. èyí tó ti wà lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. èyí tó ti wà lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. which is already in my hand. kò gbọ́dọ̀ sọnù. kò gbọ́dọ̀ sọnù. I must not lose it. fi iná rẹ rọ̀gbà yí mi ká. Use your fire to surround me. Bí ohùn rẹ bá ṣe lọ sókè. The louder your voice. Bẹ́ẹ̀ náà ni ògo rẹ á máa tàn bí òrùn so shall your glory shine like the sun. ó yẹ sọ di àdúrà. ní orúkọ Jésù. pray ọlọ́run àánú kọ́kọ́rọ́ ojú rẹ̀ ṣàánú tó ti wà lọ́wọ́ mi olúwa fi ẹ̀gbà yí mi ká olúwa yí mi ká olúwa fi mi ká olúwa fi mi ká olúwa yí mi ká olúwa fi mi ká olúwa fi mi ká kọ́kọ́rọ́ ojú rẹ̀ ṣàánú tó ti wà lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù kristi olúwa fi mi ká ọgbà fi yí mi ká olúwa fi mi ká olúwa fi mi ká olúwa fi mi ká. jésù olúwa in jesus name we pray. má wulẹ̀ tún jókòó lọ títí mọ́. you don't need to sit again. ojú rere favour. ó sọ Màríà ènìyàn lásán di èèyàn pàtàkì láàrin àwùjọ lágbàáyé. turn Mary from an ordinary to a personality. Fi ojú rere rẹ sọ mí di èèyàn pàtàkì. Use your favour to turn me to a celebrity. Fi àánú rẹ Ọlọ́run fi sọ mí di èèyàn pàtàkì. Use your mercy to turn me to an important personality. Níbi tí àwọn èèyàn ti fojú lásán wò mí. Where I have been neglected. Níbi tí àwọn èèyàn ti wò mí bí èèyàn yẹkẹrẹ. Where people are underrating me. Fi àánú. Use your mercy. Àti ojú rere. And your favour kó o fi fà mí lọ́wọ́ sókè. to raise my hand up. oh oh oh fún ìṣẹ́jú díẹ̀ tó kù yìí ó yẹ àdúrà. yóò gbẹdẹ ọlọ́dún ojú rere àti àánú rẹ olú ọdún fà mí lọ́wọ́ sókè olú ọdún fà mí lọ́wọ́ sókè ojú rere àti àánú rẹ ní orúkọ Jésù olú ọdún fà mí lọ́wọ́ sókè. Hold olórí bọ̀ lọ sókè olórí bọ̀ lọ sókè ojú rere àti àánú lórúkọ jésù olórí bọ̀ lọ sókè olórí bọ̀ lọ sókè olórí bọ̀ lọ sókè olórí bọ̀ lọ sókè ojú rere àti àánú rẹ lórúkọ jésù on, bọ̀ lọ sókè ẹ̀fẹ̀ lọ sókè ẹ̀fẹ̀ lọ sókè ẹ̀fẹ̀ lọ sókè ẹ̀fẹ̀ lọ sókè lórúkọ jésù ojú rẹ àti àánú rẹ lórúkọ jésù ẹ̀fẹ̀ lọ sókè ẹ̀fẹ̀ lọ sókè. yes Oluwawa. wa. in oh. jesus name we pray. amen. máa fi ọkàn bá lọ orí ìdúró ni kò wà báyìí o. remain steady and concentrate. ohun tí ẹnikẹ́ni nílé ayé kò gbà rí. What no one have ever received in life. Àti tí kò ní gbà lẹ́yìn rẹ̀ and will not receive after. Ó ní àfi fún Màríà. Was what was given to Mary. Kò tí sí obìnrin kankan nínú ayé. No other women in the world. Ojú rere tó tayọ nìyẹn. That is an excellent favour. Tó tún máa bí irú Jésù. That will give birth to the kind of Jesus again. Gbogbo obìnrin láyé bó ṣe pọ̀ tó. All the women in the whole universe. Kò sí kò tún sí kò tún sí. There's none of them can, that can be qualified. Màríà yẹn Ọlọ́run kàn gbé ojú rere lé ó kàn fi lé e lọ́wọ́ ó sì tayọ gbogbo ẹlẹgbẹ́ rẹ̀. God just endowed that Mary with an excellent favour and oh, she excelled. Ojú rere tó tayọ. An excellent favour. Nínú ọdún tá a tún bọ́ sí. In the year we are in. Àánú tó tayọ ẹlẹgbẹ́ mi o. Mercy that surpasses my mates. Fi bá mi lò. Use it to dwell with me. Bí mo ṣe ń wọlé. As I go in. Ó máa bá mi wọlé. Go with me. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. As I speak right now. Ó yá kí ojú rere kó máa fọhùn láyé mi. Let favour start to speak in my life. Kí àánú. Let mercy. Kó darapọ̀ máa yé mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Join my life as I speak now. Bó bá ṣe ká ọ lára sí ni kó fi bẹ́ẹ̀ náà ni ó ṣe tò fún Olúwa tó ó yẹ àdúrà. Yorùbá. Jésù ọlọ́run àánú ojú rere àti àánú láti òní lọ kó mọ bá mi wọlé kó mọ bá mi jáde láti òní lọ ojú rere àti àánú tí mo nílò tájú ẹlẹgbẹ́ mi lọ lórúkọ jésù olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa fi bẹ́ẹ̀ mi rìnrìn àjò olúwa mi rìnrìn àjò oh olúwa fi bẹ́ẹ̀ oh oh mi rìnrìn àjò olúwa mi rìnrìn àjò olúwa mi rìnrìn àjò olúwa mi rìnrìn àjò lórúkọ jésù tó tájú àwọn ẹgbẹ́ mi lórúkọ jésù olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi yéèyàn dẹ̀ fún mi dẹ̀ fún mi ojú rere àti àánú tí mo nílò láti rìnrìn àjò ó olúwa wa. in ah. jesus name we pray. amen. Ah, inú mi ti bẹ̀rẹ̀ sí dùn sí gbogbo yín o. i'm excited with you now. o mọ ohun tó ń ṣe ní tòótọ́. because indeed you are serious. àdúrà gan ló wá gbà ní tòótọ́. you have come to offer prayer indeed. ẹnikẹ́ni tí ó bá ń gbàdúrà. whoever comes to pray kò gbẹ́dọ̀ fi ohunkóhun dí ara ẹ̀ lọ́wọ́. must not distract yourself with anything. kò gbẹ́dọ̀ jẹ́ kí ohunkóhun kó dí ẹnu rẹ̀ lọ́wọ́. you must not allow your mind to be disturbed by anything. àdúrà tẹ́ bá gbà nìyí. this is the prayer the next prayer. ìránṣẹ́ ojú rere. the servant of favour. wá ránṣẹ́ nu ọ̀nà ilé mi kí n tó délé lónìí. send it to my house before I get home today. ṣáìkàlẹ̀ mọ́sẹ̀dá. ìránṣẹ́ ojú rere. the servant of favour. rán sẹ́nu ọ̀nà ilé mi. send it to my doorstep. kí wọ́n sì dúró sẹ́nu ọ̀nà ilé mi títí màá fi dé. and wait on my doorstep until I arrive. àti sí ilé iṣẹ́ mi. and into my business. Ohun tó o lérò ní rere. What you did not anticipate for good. Ó ń ṣẹlẹ̀ lónìí. It's happening today. Òní yàtọ̀ sánà. Today is different from yesterday. Àná ti kọjá lọ. Yesterday is gone. Ṣùgbọ́n. But. Àfojúsùn wa tòní ń dúró dè ọ́. Our first out of today is waiting for you. Ó ń dúró. It's waiting. Kò gbọ́dọ̀ yẹ ọ́. It must not miss you. Àwọn tọ́lọ́run rán ọ sí. Those that God has sent you to. Àwọn ìránṣẹ́. The servants. Tí Ọlọ́run rán sí ọ. That God has sent to you. Ó ń dúró dè ọ́. They are waiting for you. Lẹ́tà ayé rẹ. The letter of your life. Òní gan lọ́jọ́ tó pé today it will be delivered. òní lọ́jọ́ náà gbé o. today it will be delivered. <laughs> tá ó tún ìtàn ayé rẹ kọ. amen. where your history shall be rewritten. òní lọ́jọ́ náà gbé o. today is the day. tó o máa ṣí lẹ́tà ayọ̀ náà. that will open letter of joy. kì í sì wọ nìkan ní o bá ti ṣí gbàrà báyìí the moment you open it not you alone. o tó máa bá pàdé ń bẹ̀. what you are going to meet in the letter. o ní testimony tó ní agbára. great ẹ̀rí. o ní testimony. a great testimony. testimony ayọ̀ ni. that's amen. ẹ̀rí ọ̀tọ̀. tó o bá ti bẹ̀rẹ̀ sí í yọ̀ we start to rejoice. kì í ṣe wọn nìkan ṣoṣo lọ́lọ́run fún ní ayọ̀yọ̀. it's not you alone that we rejoice. ayọ̀ yẹn kì í ṣe wọn nìkan. it's not for you alone. gbogbo àwọn tó bá gbọ́ nípa ẹ. all those who will hear about you. àwọn tó bá rí ọ pé ò ń all those who will see you rejoicing. wọ́n parapọ̀ wọ́n bẹ̀ sí bá ọ they will try rejoice with you. ẹ pariwo sókè. general shout. ẹ pariwo. shout. bẹ́ẹ̀ ni orúkọ Jésù. that in the name of Jesus. àwọn tí Ọlọ́run rán sí mi yìí. Those that God has sent to me. Wọ́n gbọ́dọ̀ jíṣẹ́ ayọ̀ fún mi lónìí. They must deliver that message of joy into my life today. Nínú àwọn ọgọ́rùn-ún. Among the hundred. Tí ó gba lẹ́tà ayọ̀ níbí. That we receive the letter of joy. Nínú àwọn ọgọ́rùn-ún out of the hundred. tó máa tún gba lẹ́tà ayọ̀ ju gbogbo èyí tó ti ń gbà sẹ́yìn lọ. that we receive more letter of joy than the one you have received in the past. àdúrà rẹ ò gbọdọ̀ dákẹ́. your prayer must not cease o gbẹ́dọ̀ gbóhùn sókè báyìí. you must raise up your voice. wípé and declare. ẹ gbẹ́dọ̀ rẹ́ mi kọjá o. you must not miss me. ẹ gbẹ́dọ̀ rẹ́ mi kọjá. you must not miss me. mo dé ẹ fi mí sílẹ̀ lọ. you must not leave me alone. ó yá àdúrà. ní orúkọ jésù ọlọ́run àdúrà áńgẹ́lì ojú rere lẹ́nu ọ̀nà mi olúwa rán wọn sílẹ̀ mi olúwa rán wọn sílẹ̀ mi. Hold lọ lọ́rọ̀ sílẹ̀ mi ó lọ lọ́rọ̀ sílẹ̀ mi mo fẹ́ bá wọn nílé kí n tó délé áńgẹ́lì ojú rere orúkọ Jésù ó yẹ orúkọ sílẹ̀ mi ó lọ lọ́rọ̀ sílẹ̀ mi ó lọ lọ́rọ̀ sílẹ̀ mi ó lọ lọ́rọ̀ sílẹ̀ mi ó ń létà yẹn tó jíjà yẹn fún mi tó jíjà yẹn fún mi tó jíjà yẹn fún mi ó ń létà yẹn lórúkọ Jésù tó jíjà yẹn fún mi tó jíjà yẹn fún mi àwọn tó rán sí mi yẹn lórúkọ Jésù kìsì tó jíjà fún mi jẹ́ ọba nílé lórúkọ jésù kristi jẹ́ ìrírẹ gbà áńgẹ́lì olóore áńgẹ́lì aláàánú lórúkọ jésù kristi kó wá ayé mi rí. yéésù olúwa wa in jesus name our lord. amen. fi ojú rere rẹ sọ bẹ́ẹ̀ kí gbọ́. fi ojú rere rẹ. use your favour. ẹ sọ̀rọ̀ dáadáa. fi ojú rere rẹ. fi ojú rere rẹ. fi ojú rere rẹ. use your favour. fi fún mi ní ohun tí mò ń retí fífún mi ní ohun tí mò ń retí. ní orúkọ jésù ní orúkọ jésù. ẹ pe orúkọ jésù lẹ́bẹ̀ẹ́ta gbàdúrà. ní orúkọ jésù. use your favour. ọlọ́run àánú o. give me what I'm expecting. fífún mi ní ohun tí mò ń fẹ́. call the name of jesus. nínú ìpàdé yìí. and request for it. ojú rere rẹ olúwa fífún mi ní ohun tí mò ń fẹ́ lórúkọ jésù choose your favour to give me what i'm expecting from you. olùwàfífún mi ní ohun tí mò ń bèrè fún olùwàfífún mi olùwàfífún mi olùwàfífún mi olùwàfífún mi olùwàfífún mi olùrere àti àánú rẹ lórúkọ jésù olùwàfífún mi ní ohun tí mò ń fẹ́ ní dùkàdé yìí lórúkọ jésù. jésù olúwa wa in jesus name we pray. amen ìbùkún tí mò ń retí. the blessing i am expecting. ẹ sọ bẹ́ẹ̀ máa gbà lẹ́nu mi bẹ́ẹ̀ yẹn. ìbùkún tí mò ń retí ìbùkún tí mo nílò. ìbùkún tí mo nílò. blessing I need. fi ojú rere rẹ gbé lé mi lọ́wọ́. fi ojú rere rẹ gbé lé mi lọ́wọ́. use your favour to give it to me. àdúrà ló wá gbà kí n ṣeré. ó yẹ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ the blessing I need in my life. ìbùkún mo nílò ó yẹ gbélé mi lọ́wọ́ use your favour to give it to me. ó yẹ gbélé mi lọ́wọ́ ìbùkún tí mo nílò nínú ìfúrẹ́yì ó yẹ gbélé mi lọ́wọ́ ó yẹ gbélé mi lọ́wọ́ ó yẹ gbélé mi lọ́wọ́ ó yẹ gbélé mi lọ́wọ́ fi ojú rẹ̀ rẹ̀ gbélé mi lọ́wọ́ lórúkọ Jésù ìbùkún tí mo nílò lórúkọ Jésù ó yẹ gbélé mi lọ́wọ́ ó yẹ gbélé mi lọ́wọ́ ó yẹ gbélé mi lọ́wọ́ fi ojú rẹ̀ rẹ̀ fi àánú rẹ̀ rẹ̀ fi gbélé mi lọ́wọ́ fi gbélé mi lọ́wọ́ fi gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ ìbùkún tí mo nílò nínú ìpàdé tí mo wá yìí lórúkọ jésù olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ olúwa gbélé mi lọ́wọ́ ìbùkún tí mo nílò nínú ìpàdé yìí lórúkọ jésù in jesus name we pray. àpèmọ́ra ni lèèyàn pe tèmi dire. You will call unto yourself my own e don better. Sọ pé tèmi dire. Tèmi dire. My own don better. Sọ bẹ́ẹ̀ kí n gbọ́. Tèmi dire. My own don better. Ẹ ah, bí àdúrà ta tún wá ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. The next prayer point. Ó forí rẹ̀ sọ ẹnìkan. You are going to focus it on someone. Ta ni ẹni tó forí àdúrà yìí sọ? Who is the person you focus on? Ẹni tí Ọlọ́run ṣe fún. That's he that God has blessed. Ó ṣe fún. God has blessed him. Ta ló ṣe é fún? Who is he that he has done it to? Ta ló mọ̀? Who knows him? Ṣé Màríà nìkan ni? Ìmẹ̀ríyé ló ń. Ó ṣe fún Màríà. Indeed, tiẹ̀ tayọ gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀. He did this for Mary and so she, she so excel above all her contemporaries. Oúnjẹ máa sọ ẹ dẹ̀ máa rìn kiri ẹ máa rìn kiri. You walk about as you declare. Ẹ má rìn jù ẹ rìn kiri ẹ rìn kiri ẹ dẹ̀ bẹ̀ sí gbàdúrà. Don't go too far you go back you move forward. Bó o ṣe ṣe é fún ìránṣẹ́ Ọlọ́run Ọlágúnjú as you did it to the servant of God, Prophet Olaguju. Ṣe fún mi. Do it unto me also. Bí ọkùnrin yìí tó ń ṣe. That there is something that this man is doing that is not revealed to every person. Ìwà kan wà nínú ayé ẹ̀ tí ó jẹ́ pé òun lọ́lọ́run rí ló fi gbé gbogbo àwọn bíi mọ̀ wà tó gbà àwẹ̀ jù yín lọ. Àwẹ̀ kí ni? Wọ́n gbà àwẹ̀ bàbá kan nígbà tí mo mo mo tí mo dé sí Ìbàdàn ní nineteen seventy two sir nineteen seventy two a máa ń ṣèpàdé ní Olúgbòde Christ Apostolic Church bàbá yẹn lọ́dọọdún kí ló fi ń ṣe á dẹ̀ máa gbàwẹ̀ ogójì ogójì ogójì ogójì ogójì tá à ń wí ogójì àwẹ̀ àkọ́kọ́ ní ogójì yẹn àkọ́kọ́ gba twenty one without tasting any food and and, and water. lẹ́yìn yẹn a tún wá bẹ̀rẹ̀ èyí tó ṣẹ́kù yẹn ìránṣẹ́ ọlọ́run ni á dẹ̀ máa kọ oko á máa kọ oko. if he goes to farm with forty days fasting. ó lè ṣe bẹ́ẹ̀ for twenty years. for twenty years every year forty days and night for fasting. àánú ò dá sọ̀rọ̀ rẹ̀ and mercy did not intervene in his life. <laughs> some people do not know the secret to mercy. it is not about fasting. no. if you want to compete uh, with this man. you dey go. So, what that God has empowered with mercy and you say you want to compete with him you will just go down the ground. I thank God that I see part of you here. if God has endowed the crown of mercy on someone. please don't you sub him. please don't Like don't be Orí ju orí lọ lọ́dọ̀ Ọlọ́run. Because head he pass head before God. <laughs> Orí ju orí lọ. Head pass head before God. Àánú ni. It is mercy. Àánú ni. It's mercy. Mo wo gbogbo àyíká yìí. I look around the whole vicinity of ah. this mountain. I say my prayer God don't answer my prayer. That was my conclusion. Ẹni tí àdúrà rẹ̀ bá ń gbà téèyàn bá ń tẹ̀lé lẹ́yìn tó dẹ̀ ní inú gidi sí. Oh God. Kò ní ìdí àwẹ̀ lọ títí. No no no no no no. If you are the one that uh, you are followed ẹ wà lórí ìdúró gbogbo yìí. God has favoured with mercy and favour. If you follow him, your prayer uh, uh, will ah, ah. answer quickly. Èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. I will show compassion whom I set show compassion on mo gbọ́ ìtàn nípa bàbá Babalọ́lá bàbá wa. I heard the story of our father Babalọ́lá. Àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé ní Kano, Sokoto ni wọ́n fẹ́ ṣèpàdé ní Èkìtì. Servants of God from diverse places wanted to hold a meeting at Ekiti. Nígbà tí wọ́n wá church yẹn sì wà bẹ́ẹ̀ báyìí. And the church is still there till today. Ìgbà tí gbogbo àwọn pastor generals káàkiri gbogbo Christ Apostolic Church tí wọ́n wá pàdé when they had a general meeting. And the church they were about to enter. Bàbá ló dẹ̀ máa spare head òun ló máa spare head ìpàdé ẹ̀ bàbá Babalọ́lá. Wọ́n ní gbogbo àwọn èèyàn ti dé ṣùgbọ́n bí wọ́n fẹ́ wọnú lé báyìí wọ́n rí pé gbogbo lẹ̀kùn ṣọ́ọ̀ṣì pátápátá gbogbo ẹ̀ ló tì Sex order. Sex order. Sex order. Where the sex man order. with the key? Where is the man with the key? Yes, they one taking care the vicinity of the church environment. Àwọn ni he has gone to the farm. And he went to the farm with the key of the church. So The key that prevented them. It was the key preventing them from entering the church. everybody was anticipating going inside the church. the host of heaven has arrived. no way to enter. <laughs> the key was. bẹ́ẹ̀ the òjò bá and the cloud was gathering for rain and it was about to rain. wọ́n ní ibẹ̀ ni bàbá babalọ́lá dé sí. and the man of God arrived. tó ń bọ̀ báyìí. he was coming. torí ẹ tó sì gbọ́nlẹ̀ ní ọ̀gbìn. he was a huge man. ó gbé ẹsẹ̀ báyìí ló ń báyìí. he was coming my majestically. ló pé kí ló ń ṣe gbogbo yín. say what's wrong with all of you. ta ló tilẹ̀kùn mọ́ yín. who shot the door against you. gbọ́ gbọ́ pé kọ́kọ́rọ́ wà ní ọwọ́ ọlọ́gbà. I heard that the sexy is keeping the key and is not here. mo ní ẹnìkan tí ó ju ọlọ́gbà lọ. I have someone that is more than the sexy. Tí kọ́kọ́rọ́ ayé àtọ̀run wà lọ́wọ́ ẹ̀. The key of heaven and earth is in his hand. Ẹni tó lè tì tẹ́nì kankan ò lè ṣí. He that can shut and no one can open ẹni tó lè ṣí tẹ́nikẹ́ni ò lè tì. he that can open no one can shut. ó kàn náwó rẹ̀ báyìí. he stretches his hand. ó ní lórúkọ olúwa. he said in the name of the lord. gbogbo wíńdò àtìlẹ̀kùn tí wọ́n fi àgádágodo sí ẹ máa ṣí. he said all the doors and windows that have been locked be opened. lójú ẹsẹ̀. immediately. gbogbo wíńdò bẹ́ẹ̀ ṣiṣẹ́ gbà like winds the doors and the windows were oh, open. náà ni gbogbo lẹ̀kún bẹ̀ sí sí. all the doors were being opened. láì lo kọ́kọ́rọ́. without using the main key. bí ò bá jẹ́ wípé wíìkì ló wà lọ́wọ́ rẹ̀ ṣé kò yẹ kó o pàtẹ́wọ́. if there is no akandu in your hand I think you should clap your hand. <laughs> ẹni tí ọlọ́run fi àánú bá lò nìyẹn. that is the person God àánú nìyẹn with mercy. àánú ṣògo lórí ìdájọ́. he said mercy ah. triumph over judgment. bàbá ní wọn ní bàbá ní ó yẹ wọlé. said everybody let's go in. wọn ní bàbá sì wà lẹ́yìn. and that was still at the back. ní ṣùgbọ́n bàbá kan wà. but there was a man. tó ti wá wà ní orí ọ̀tà báyìí. they were already on stage. wọ́n ní ọmọ ẹ̀yìn bàbá babalọ́lá gidi ni is one of the lieutenants of Babao. Torí abẹ́ rẹ̀ ló ti gba àṣẹ iná. Because through him he received the authority for fire. Àṣẹ iná ló gbà lára ẹ̀. He received authority of fire from him. Òní ló bá jókòó. And he sat down. Ní gbogbo àwọn executive eh, eh, gbogbo jókòó. All the dignity servants of God. Bí bàbá ṣe ń bọ̀ báyìí. As the man of God was coming, Babalola. Bàbá náà ní. And all the elders were standing on their feet. But that close lieutenant that goes in and out with him. Is Instead of him to prostrate. Immediately the man of God said, leave him, leave him, leave him, leave him. When people were trying to ask me to stand up, he said, leave him, leave him, leave him, leave him. You don't, you don't need to employ him to stand up. wọ́n ní bàbá wa sọ pé. and the man of God declared. it is it is the power of fire he has. ṣùgbọ́n láì mọ̀ wípé. without knowing. omi ní gbòòrò iná. that it is the water that we set fire. ó the moment that statement was uttered. agbára rẹ̀ ó ya sí méjì. the city was sitting turned apart into two. ó sì kú síbẹ̀ lọ́jọ́ náà. he died on the spot. ẹni tọ́lọ́run bá ti gbé ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó gbé e wọ̀ àánú ńlá lórí gbà. whoever God has endowed with the spirit of humility is a great mercy. àánú ni o. it's a mercy. àánú ni o. mercy. ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin bàbá bàbá bàbá. servants of God dignitaries are here. àti tó ti tó ti ṣáájú mi níbí. and those before me here. <laughs> ojú ti rí o ẹ jẹ́ àṣọra. we have seen different kind of things in life. please let me be careful. look at this man. ó yẹ kó jẹ́ pé òní k a sì fọwọ́ fún ọmọdé àfọwọ́ fágbà. He will he bow. He will bow to both elders and junior ones. <laughs> He is not a fool. He knows what he's doing. He knows exactly what he's doing. All the proud that are following, they are the ones foolish. mo dúpẹ́ pé o interpret dáadáa. oríṣiríṣi. different kind of experiences. oríṣiríṣi oríṣiríṣi. different kind of experiences. ọlọ́pàá ti fún ẹlòmíì ní ẹ̀bùn kékeré báyìí gbogbo àgbáyé ṣọ́ọ̀ṣì gbogbo ẹlòmíì ò gbogbo ibí lọ kì í ṣe ní Christ Apostolic Church nìkan àti Pentecostal churches má kàn wò wọ́n kí ló ń ṣe àwọn ará ibí yìí á dẹ̀ máa sọ pé òun ni wòlíì àgbáyé ṣé láàárín gbogbo ibí nìkan tí gbogbo ṣọ́ọ̀ṣì rẹ̀ ò tó eléyìí oríṣiríṣi ẹ̀ẹ́sà a máa ríran wò ẹ máa ríran wò láìpẹ́ yìí ọdún náà ti dé. hallelujah. ọdún náà ti dé. the year has arrived you are going to see different kind of experiences. àwọn àfòpiná. I don't know the About English Afopina. version of àfòpiná you can. you don't know it. yes. o káre àwọn àfòpiná wòlíì káàkiri rádaràdà tó tó tó ń jò those who we can call attachments. God is going to attract them. bẹ́ẹ̀ bá kò sí ni ẹnikẹ́ni tó whoever is doing the work of God. tó fi fi kún. wọ́n á kọ́kọ́ gbúrò is adding. tó bá wá yá iná is adding fraud and 419 with the work of God. It, he may flourish for a moment, but later he's going down, down, down, down. servants of God let's learn. let's learn. we are nothing. kí what are we? what we received it was through the Holy Spirit. so look at this man. we have to pray. Ọlọ́run. God. Call the name of Jesus three times. Ọlọ́run. Lord. Pastor Olagunju. The God of Pastor Olagunju. Ṣé Do my own too. May I obtain favor from you? May I receive mercy from you? and may they not depart me throughout my lifetime. àwa ìránṣẹ́ ọlọ́run ló yẹ kó fò sókè kó gbàdúrà. we are the servants of God that should pray. oyè name of Jesus. ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́kùnrin. God of prophet Ọlágúnjú. I need your mercy. Lọ́sọ̀ ọlọ́run ọlágúnjú. Ọlọ́run ọlágúnjú. And favour. Ó màmá ti rà àdúgbò. Do not let me depart from my life. Ọlọ́run ọlágúnjú ọmọ náà dúpẹ́ ooo tànúmí náà tànúmí náà tànúmí náà. gbogbo ènìyàn ló mọ̀ pé ọ̀rọ̀ àdúgbò ooo. lórúkọ jésù ọlọ́run lágbègbè ṣàánú bẹ́mi náà ṣàánú bẹ́mi náà lórúkọ jésù ọlọ́run tó ṣàánú bẹ́mi náà. ẹ pariwo nísàlẹ̀ ẹ pariwo nísàlẹ̀ ẹ pariwo dáadáa ẹ pariwo dáadáa ẹ pariwo dáadáa. pray where you are down ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ọlọ́run lágójú ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi. ẹ pariwo lórúkọ jésù ẹ máa wí. lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run lágójú ó yá ó yá ó yá ó yá. ṣàánú fún mi náà ṣàánú fún mi náà ṣàánú fún mi náà ṣàánú fún mi náà. ó gbọ́dọ̀ ṣàánú fún mi. ó gbọ́dọ̀ ṣàánú fún mi o lórúkọ jésù ọlọ́run lágójú o ṣàánú fún mi náà ah, má jẹ́ kó lọlẹ̀ má jẹ́ ó lọlẹ̀ lẹ́dùn ṣàánú fún mi ṣàánú fún mi má jẹ́ ó lọlẹ̀ lẹ́dùn have mercy on me as we had mercy on Professor Laguju ṣàánú fún mi náà ọlọ́run lágójú o ṣàánú fún mi náà ọlọ́run lágójú o ṣàánú fún mi náà ọlọ́run mi náà ṣàánú mi náà ọlọ́run mi náà ṣàánú mi náà ṣàánú mi náà ṣàánú mi náà ṣàánú mi náà ṣàánú mi náà ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú jésù olúwa in jesus name our ah. lord. Ọlọ́run á kàn máa rìn kiri á kàn máa ṣàánú fáwọn tí ó ṣàánú. God is walking about showing mercy to whoever he wills. Ẹ̀mí mímọ́ ń sọ láti inú mi. The Holy Spirit is declaring from me. Gbogbo ẹnikẹ́ni tí mi ò rí. Every one of you I do not see. Ṣùgbọ́n tí ẹ wà ní àyíká ibi tẹ́wà lórí ilẹ̀ yánu yìí. Around this mountain, mountain of miracle. Ní orúkọ Jésù. In the name of Jesus. Ó ní mo gbàdúrà fún yín. I declare and pray for you. Mo ń gbàdúrà fún yín kẹ́ yín méjèèjì sókè. I pray for you raise up your two hands. Gbogbo ọwọ́ tó ń dènà ìmúṣẹ ìlérí. All the hands that is disturbing the fulfilment of promises. Ẹ sàmì láìméje seven times we are going to say amen. iná ẹ̀mí mímọ́ kó jó wọ dáadáa. àmì àmì àmì àmì àmì àmì àmì. orúkọ jésù. bó ṣe wo bàbá yìí kàn ṣàánú fún he just look at this man ah. and show that great magnificent mercy upon him. ọlọ́run ti fún mi lọ́rọ̀ sọ God has given me opportunity to speak. ó jẹ́ inú rédíò tí mò ń pariwo. on radio that I speak. I will declare it. I've gone to another mountain. I I saw a magnificent mercy showed on a servant of God. Ah. God showed a great mercy on mm-hmm. one servant of God. Ah. òkèlè ó máa lọ. amen. you will continue to soar higher. amen. you are already on top. o ní jábọ́ lórúkọ. Ah, you will not go down in Jesus name. amen o ní jábọ̀. you will not come down. amen. O sì ń lọ sókè sókè sókè. you are going amen. up up the more. amen. òkè lókè ni Jésù wa. because Jesus is above. Baba, ó wà lókè. father Baba, is above. bàbá is above. father is above. Jésù náà òkè ló wà. Jesus also is above. ẹ̀mí mímọ́. holy spirit. ẹ òkè ló wà láti ṣùgbọ́n òun tiẹ̀ ẹ̀mí mọ́ tiẹ̀. for that of holy spirit. ara rẹ̀ ò balẹ̀. He is restless. Ara ẹ̀mí mímọ́ yẹn ò balẹ̀ tí. That of the Holy Spirit uh, always restless. Ara Ọlọ́run balẹ̀. But God is very restful ara and patient. Ara Ọlọ́run ó balẹ̀ tí. God is patient. Iṣẹ́ ọjọ́ méje ó dẹ̀ parí ó lọ Seven days he completed and was resting. Jésù náà ọdún mẹ́ta àbọ̀ ó parí iṣẹ́ ìrànṣẹ́ padà. Jesus three and a half years he completed his assignment and, and went to sit Jésù on the right hand. Jesus said, Èmi kì ó fi sílẹ̀ láláì ní bàbá. I will not leave you without a father. You you are next. Àkókò orí ọ̀fẹ́ the time of grace is what we are in now. he is working out through the whole is the holy spirit. the holy ah. spirit is moving around. rárá is never at rest. he moving about. <laughs> Holy Spirit. Jesus was arrested and crucified. His legs were nailed a, a crown of ah. thorn was pressed upon his head. And they took him away from the cross with force. And all his lips said unto thy hand, I commit my spirit. He died and he resurrected. she, thank you. I thank God for those of you clapping your hands. bá ti ń gbàdúrà ká máa fi ijó ká máa fi orin ká máa fàtẹ́wọ́ ká máa fi yẹ́ ẹ̀mí mímọ́ sí. anytime we pray we sing with us. ẹ̀sìn wá wo ẹ̀mí mímọ́ ti ara ẹ̀ ò balẹ̀. and look at this restless holy spirit. gbàrà báyìí. immediately. òun ò lè òun ò lè òun ò lè dúró títí wọ́n máa fi kàn mọ́ gidi ẹ̀. <laughs> he will not be patient enough for you to nail him on the cross. Ah, níbo ni. how impossible. kẹlẹgbẹwọ rẹ wá ibi tí wọn bá ti fẹ́ kàn á ti fò lọ́ntì.

ó kú kányányá. Epaphroditus. was ní olúwa tó sàánú fún ilé ilé tó sàánú fún ilé Epaphroditus. Epaphroditus. He is God that has. the best his household. We are talking about mercy. You don't play about it. Ó gbé àánú ó kàn máa ma sàánú fún ìránṣẹ́ Ọlọ́run. Intentionally God just willingly had mercy on this man of God. Ẹ̀sà lágbára fire revival ọdún tó ń bọ̀ ọdún yìí gan òórùn wo wà bẹ́ẹ̀ torí àgàfẹ́ máa fún ojoojúmọ́ ojoojúmọ́ máa kẹ́ ó tún máa wà bẹ́ẹ̀. amen ah, fire revival ah, twenty twenty one sáà fire revival ọdún yìí sáà. sáà yóò bẹ tẹ. tí wọ́n sọ pé kinní kan eh, eh, coronavirus kinní ta ló fẹ́ dá iná dúró. who wants to stop fire in the jungle. àárín rẹ̀ láti gbalẹ̀ lọ́lọ́run ti gbalẹ̀ ogun èṣù mọ́ kiri. it was with fire revival. It was the fifth period. Oh, God yes, did a lot of wonders. God showed mercy on a lady. America, ló wà. She's in America. We're in Nigeria. And God was going about with her mercy. She had four children. Once. Quadruplets. Four children at the same time ara àánú nìyẹn o. expanse of mercy. àṣé kì í ṣe ibẹ̀ ló mọ. not knowing that is not the end. èyí tó jẹ́ ìkẹrin inú ọmọ rẹ̀. the fourth child. ó ń kú lọ. it was about to the point of death. wọ́n ní kó gbé sọ sínú. incubator. incubator. that it should be incubated to be alive. almost gone. wọ́n bá gbé e sínú ọ̀rá ni wọ́n fẹ́ sọ ní amẹ́ríkà. They put it in a nylon, they pass it through the way. And the mother remember there's a prophet. And that's how God through mercy protected the man of God. Not for hours, not for minutes, many minutes. Àánú ò nílò Mercy does not need a long time a ti struggle jù. we struggle too much in prayer. wàhálà wa pọ̀ ju àánú tá a rí gbà. our struggling is more than the mercy we get. láti òní lọ gbogbo yẹ ẹ bẹ̀ sí lọ́dún bẹ́ẹ̀. hallelujah. God can make your struggling to become success for you ọlọ́run lè ṣe wàhálà. struggle struggle struggle struggle struggle here and there. gbogbo wàhálà ti làálàálàálà rẹ gbàgbọ́. your struggling your struggling is enough. gbogbo làálàá ti. say it loud and clear that my struggling is enough. sọ jáde. ẹ pariwo. pariwo jáde my struggling is enough. làálàá mi tó gẹ́ àánú ló báyìí. it is mercy that I need now. ibi tí wọ́n ti fẹ́ sọ ẹ̀yin bàbá tí wọ́n ti fẹ́ sọ ọmọ yẹn nù ibẹ̀ ni ọmọ yẹn ti tó ti jì nínú nínú ọ̀rá. Ah, ah. ọmọ tí wọ́n ti write off wípé ọmọ tó ti kú. a baby that was taken off that is. inú incubator. where it has been brought uh ah, -huh. out. bí ọmọ yẹn ṣe wà life nìyẹn. till today the baby is alive àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn. the four children. ẹ sà wọ́n pé ọdún kan. one year. àwọn ọmọ yẹn ti rìn. and they are walking now. láàárín àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn. among the four babies. ibẹ̀ ni olúwa tún fi àánú bá ọmọbìnrin yẹn lò. that same lady with mercy God visited her. ní ọjọ́ ní ọjọ́ kan one singular day ẹni yẹn àbúrò rẹ̀ wá pé kó wá yin olúwa lógo lọ́dọ̀ wa. the woman sent ọjọ́ her junior sister to come and ah. praise God in her church. ọmọbìnrin ẹ̀ ó mà lóyún. this woman conceived again. ìgbà tó bá fi bímọ. when she was to give birth. ó bí mẹ́jọ lẹ́ẹ̀kan náà. eight one time. àánú ló fi ń ṣeré yìí. are you playing with mercy? ó bí ní ọjọ́ sunday she mẹ́jọ. had on, on sunday. yàtọ̀ sí mẹ́rin tó ti bí. apart from the four babies. ibi tó ti ń tọ́jú mẹ́jẹ̀jọ. as she was taking care of the eight. ló wá di ọjọ́ sunday tó tẹ̀lé. the next sunday. bẹ́ẹ̀ náà ló wá bí kan tó kù. and not knowing that there was one baby still in her womb. ọlọ́run la gbé. we are talking about the God. ó bí ọ̀kan tó kù ìkan tó kù yẹn ó sì gbé ìwọ̀n seven pounds tó tún tóbi ju gbogbo wọn lọ. that is the weight heavier than the first age that is God for you. bí olúwa bá lè fi àánú wá ẹnìkan rí bẹ́ẹ̀ yẹn náà. if God can search with mercy and locate one woman. like that. ọlọ́run lò yín o ọlọ́run wà pẹ̀lú ó ń lò yín. God is with you sir. mi ò tí ì gbọ́ orúkọ tí ẹ sọ bí ìrì níwájú ọlọ́run mi ò tí àánú kù ah, èmi ò gbọ́ yẹn èmi máa ń ronú dáadáa àánú kù. Eh, àánú sì kù àbí ó kù èwo ni àbí kí ni ẹni tí ò jájá tẹ́lẹ̀ wò máa já jẹ. tó wá fọwọ́ kan omi ajá tó fi sẹ́nu ṣé kò jájá ó ti jájá àbí èwo lẹ̀ ń sọ fún mi yìí àánú sì kù àánú kù èwo ló èwo ló èwo. E- e- e- the whole matter is there is still mercy remaining. àánú kù fún ọmọbìnrin yẹn. torí ẹni tí àánú bá kù fún wọ́n máa ṣe nǹkan tí àánú ò ṣẹlẹ̀. we do something that we make mercy to locate her. wọ́n ò ní fọ́ọ̀sì rẹ̀ wọ́n fọ́ọ̀sì obìnrin yẹn. no one will ask you no one ask this woman. àánú kù. just that, that still mercy remaining in her life she eh, came and drop it. just coming out voluntarily. ó ní àánú kù. he said there still mercy remaining from her life. àánú sì kù. mercy still remaining from her life. èmi náà sọ tèmi lẹ o. I too am going to drop my own too. mo sọ ọ lẹ o adúrú àánú tó pọ̀ tó báyìí kéèyàn dẹ̀ lọlé láì àánú. this great number of mercy for one to go without a mercy. nígbà tí àkókò bá tó. when it is time. tí ìránṣẹ́ ọlọ́run yóò súre sí ọwọ́ yín. and the servant of God will bless your hands. gbogbo ẹ̀yin tí àánú sì ṣẹ́kù fún. all those of you that are here. ohun tá à ń ṣe níbí àwa ìránṣẹ́ ọlọ́run nìkan là ń fọ rẹ báyìí. we are the one giving offering to God ah, now. ẹ wo àánú bó ṣe pọ̀ tó. look at mercy. téèyàn dẹ̀ wá lọ láì àánú lò. for you to go without receiving a mercy. ó ní nǹkan téèyàn ń ṣe. there is something you have to do. tí àánú fi dúró ti yàn. that we make mercy to locate you and find you. ẹnu lásán kì í dún yàmùyàmù. your man will not make yàmùyàmùyàmùyàmù alone without talking. mariboski talabaha rondo raba sentalabaha. hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Àwọn tí àánú bá sì tí àánú tó fọhùn nínú ayé wa. Those that mercy will still speak in their life. Ẹ wo bí ọjọ́ ẹ wo bí Ọlọ́run àánú ẹ wo bí Ọlọ́run Ọlágúnjú ti ṣe níbí yìí. God of Ọlágúnjú what is doing here? Gbogbo èèyàn wá gbogbo èèyàn gòkè wọ́n fi nǹkan lẹ̀ ìwọ dúró òun wòran bó o ṣe fi ilẹ̀ ni kó máa gba gbèyẹ jáde. as you drop. tó o bá ní í ṣe bẹ́ẹ̀ ni kó máa gba bíi jáde. láì gbàdúrà lọ títí. without praying much. àánú kó máa fọhùn sínú ayé ẹ. the mercy speak in your life. tẹ́ ẹ bá ti sọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹ kẹ́ máa lọ. just drop and go. máa lọ. drop and go. àánú sì ṣẹ́kù there is still plenty for you. ẹ mọ ìtumọ̀ rẹ̀ sá. don't you know the meaning. àánú ṣẹ́kù fáwọn tó ṣẹ́kù fún ìyẹn ni pé kì í ṣe gbogbo ènìyàn. which means not for everybody. kì í ṣe gbogbo èèyàn ló bá rà àdúlò. not everybody will have mercy and use it. lára àwọn tí ò rà àdúlò. among those who will use mercy. tó o bá wà lára wọn. if you are one of them. o jẹ́ jáde wá síbí. you better come out here. jáde wá síbí. come out here. wọn ò fi agbára bú ẹ o. you are not being forced. àwọn èèyàn ti jáde ẹ̀wò ẹ̀wò ẹ̀wò kọ́ńtẹ́ ṣe. look at people coming out coming out look at them èdè èdè ohun olúwa nìyẹn àánú sì ṣẹ́kù. that is the statement of God mercy still remains. bí àánú bá sì dúró dè ọ́. if mercy is still waiting for you. Ọlọ́run àánú dúró dè ọ́ níbí yìí. God of mercy is waiting for you here. Má bọ̀ wá síbí. Come up stage here. Má wá sílé Olúwa pẹ̀lú ọwọ́ òfo. Don't come to the presence of God empty hand. Kókò máa sọ ọ́ lẹ̀ báyìí kó dẹ̀ máa bá tiẹ̀ lọ. Just drop and go. Kó máa bá tiẹ̀ lọ láì sáriwo láì sáriwo kò síjà kò sáriwo ayọ̀ ni don't rush don't rush it is joy of God ṣebí ọlọ́run àánú ló pè wá is it not God of mercy that uh, uh, invited us bàbá tí ọlọ́run gbé kalẹ̀ the man of God that God has established ọlọ́run gbé kalẹ̀ pé kó lajú kó máa wo kó máa wo ohun tí àánú ń ṣe that is you open your eyes and see what mercy is demonstrating ìwọ ló kàn you are next ìwọ ló kàn you are next ìwọ ló kàn ọmọbìnrin ah. yìí. Eh. this lady you are next. ìwọ ló kàn. Ah. you eh. are next. èmi ti ṣe tèmi o. I done my own. àánú sì ṣẹ́kù fún mi o. and there is still mercy remaining for me. àánú. mercy. àánú. we are talking about mercy. ọ̀rọ̀ àánú ni mò ń sọ̀rọ̀ lé lórí. we are talking about mercy of God o ní láti fi orí tẹ ibi láti fẹsẹ̀ tẹ ibi. it's for you to just tap on this stage. ó tán. and that is it. ó tán. that is it for you. ibẹ̀ lógun ayé rẹ̀ rá sí tó gbẹ sí dànù. all your problems will dry up and finish up. amen. kó bá sáriwo. Let there be no noise, be orderly. Ọ̀lẹ́ni kẹ́lá yóò gbà. It's only a lazy person that we have no space. Ọlọ́run fẹ́ràn ọmọdé ó fẹ́ràn àgbà. God loves the children and the elders. Ó fẹ́ràn olówó. He loves the rich. Ó fẹ́ràn tálákà. He loves the poor. Ó fẹ́ràn tálákà. He loves the poor. Ọ̀pọ̀lọpọ̀ tálákà ló máa fi ẹsẹ̀ kan orí òkè yìí tó jẹ́ pé láti òní lọ. Ọlọ́run ti ṣe orí wọn ní orí àgbésì. God made them as ah, a ah. celebrity the moment they touch this stage. Amen ọjọ́ kanogún wọnú ayé rẹ òní ló jáde. Ah. day a problem enter your life today is out of it. <laughs> ẹ má pariwo ẹ sábà bọ̀ pẹ̀lú ayọ̀. come with joy without disorganizing don't make noise. ọjà tí kì í tú ọlọ́run ló dálẹ̀. a market that will not disperse is ordained by God ẹ bá wulẹ̀ kulẹ̀ kẹsọ́ lẹ̀ kẹ́ máa lọ ti yẹ ẹsọ́ lẹ̀ kẹ́ máa lọ ẹsọ́ lẹ̀ ẹsọ́ lẹ̀ kẹ́ máa lọ. you don't need to bow. Jésù lọ́jọ́ àánú yìí. Touch this place. Your leg to touch this place. That's what. Jésù lọ́jọ́ àánú yìí. Kí ilẹ̀kùn tó ti. Àwòlẹ́lì ẹsẹ̀ wá. This is the day of mercy before the door is shut we are bound. lẹ̀kùn àánú ò ti o. The door of mercy is not yet closed. Lẹ̀kùn àánú ṣí fún àwọn tí ò ti tẹ̀ bí. He is open to those who have not stayed here. Gbogbo aráyé ni ó máa bá ọ yọ̀. The ah, whole world will rejoice with you. Ariwo ò jẹ́ kó rà mí ṣe. Your noise is preventing you from saying amen to that prayer. Amen. Ṣé tèmi láṣepé? I said my own, O Lord ṣe tèmi láṣeyẹ ṣé o lè sọ bẹ́ẹ̀ kára ilé mi bá mi gbé Jésù ká kí gbogbo ènìyàn kí mi kú oríire ṣe tèmi láṣẹ You can sing it with the man. ṣe tèmi láṣẹ gbé. ilé mi bá mi gbé Jésù ká. bó o lè sọ bẹ́ẹ̀ nísàlẹ̀. kí gbogbo ènìyàn kí oríire. ọdún tí wọ́n máa kí ọ pé o oríire nìyí. amen. this is the year people will congratulate you. gbogbo ènìyàn yóò kí ọ pé o oríire. everybody will congratulate you. amen. yes. everybody. gbogbo ènìyàn we be congratulating you. Amen. Wọ́n máa kí ọ kú oríire. Amen. We be jubilating with you. Amen. Wọ́n máa yọ̀ pẹ̀lú rẹ. Amen. In the name of Jesus. Amen. Ní orúkọ ti Jésù. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah gbogbo ẹ̀yin tí ayé sọ pé ẹ lè jẹ́ nǹkan láyé. all those of you that you have been underrated by people in the world. àánú ń dá sí ọ̀rọ̀ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. mercy is intervening in your life right now gbogbo ibikíbi tí àwọn ọmọ rẹ bá wà lórí ilẹ̀ ayé. wherever your children are on the face of the earth. láti orí òkè ibí from this stage on. lọ káàkiri gbogbo àgbáyé. throughout the whole world. ibikíbi tí àwọn ọmọ rẹ bá wà. wherever your children are. afẹ́fẹ́ àánú kó máa fẹ́ sí wọn. the wind of mercy to touch them. ní orúkọ jésù gbogbo ohunkóhun tó o bá ti fi ọwọ́ rẹ kàn. In the name of Jesus, whatever you touch. Gbogbo ohunkóhun tó bá ti fi ọwọ́ rẹ kàn. Whatever you touch. Anything you lay your hand upon. Ohunkóhun tí o bá ti gbé ọwọ́ rẹ lé. Shall prosper. Amen. Yóò máa yọrí sí rere. Amen. You will prosper. Amen. Ó ṣoríire. Amen. You will succeed. Amen. Wà á ṣàṣeyọrí. Amen. You will excel. Amen. Wà á tayọ. Amen. In the name of Jesus. Amen. Ọ̀rọ̀ Jesus. Amen. In the name of Jesus. Amen gbogbo ohun tó ń fẹ́ láyé ẹ. everything you need in your life. olúwa ti bẹ̀rẹ̀ sí í ṣe é. amen. to pray for you. ẹ wo oore rẹ. look at your blessing. ẹ wo ayọ̀ rẹ. look at your joy. ẹ wo ọmọ rẹ. look at your children. ẹ wo kọrin rẹ. ẹ wo aya rẹ. ẹ wo sáré rẹ. olúwa ti ṣe gbogbo rẹ. amen. God all for you gbogbo lẹ̀kùn tó ti tì. all the doors that are shut. fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. for many years. ó ti bẹ̀rẹ̀ sí sí. started to open. ní orúkọ jésù. in the name of jesus. wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ìwé èrè rẹ̀ wá ọ̀ká. they will start to give you a letter of joy. kò ní pẹ́ mọ́. very soon. kò ní ìgangan ní. so praise the day. bílẹ̀ ṣe ń mọ́ lọ. as it done bẹ́ẹ̀ náà ni. so it is. lẹ́kùn ayọ̀ rẹ̀ ṣí. bẹ́ẹ̀ your joy is being opened ẹ pariwo ògo ni fọlọ́run lókè ọ̀run o. àánú. Mercy. Àánú ṣiṣẹ́ lọ́lọ́ níbí. Mercy is working right now here. Ojú rere ń ṣiṣẹ́ lọ́lọ́ níbí. Favour is working here right now. Níbi tí ojú rere bá wà. Where there is favour. Àánú Ọlọ́run wà níbẹ̀. The mercy of God is there. Oore ọ̀fẹ́ púpọ̀. Ó sì wà níbí pẹ̀lú. Much grace is here also bíbélì sọ pé èrò mi kì ṣe èrò yín. the bible say my thoughts are not your thoughts. bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín. so my way is not your way. nígbà míì ibi tá a fọkàn sí. sometimes where we are expecting. tá a rò pé ibẹ̀ ni ọlọ́run máa gbà. where we think that's where God is going to try. ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́. God will say no. èmi ní ọ̀nà ẹgbẹgbẹ̀rún. I have thousands of ways. nígbà tí ẹ̀dá kan ò lọ́nà kan. when no man has a way. ọ̀nà rẹ̀. his ways. ọ̀nà ìyanu ni. is a way of miracle. ọ̀nà rẹ̀. his ways ọ̀nà ìyanu ni. are ways of miracles. ọ̀nà ìyanu ni. they are ways of miracles. ìwọ tó o bá rí pé afẹ́fẹ́ àánú ti fẹ́ kàn ọ́ lára kí hallelujah yára kẹ́. hallelujah. hallelujah. àánú ń fọ̀hún. Oh, mercy is speaking. àánú ń fọ̀hún. mercy is speaking. ẹ ṣé ẹ ṣé. thank you. ẹ ṣé àánú mercy. àánú gbé ọ dìde lórí ìjókòó. mercy ah. make you to stand up from your seat. <laughs> àánú ló àánú ló so yín pọ̀ mọ́ ibi. it is mercy that associated you with. bí o bá jẹ́ àánú ni. if not mercy. bóyá ló fi fẹsẹ̀ tẹ ibi yìí. hardly will you get to this place. ti ọjọ́ mẹ́rìnlá for throughout the fourteen days. ṣùgbọ́n ìgbà tí àánú. but when mercy intervened in your life. tí ohun àánú fọ̀ sí ọ. and the voice of mercy came to your life. okay okay okay okay. up up up up up bó ṣe gorí òkè yìí. as you enter this upstage. òkè òkè òkè àánú ló máa gùn lọ. I continue to go up with mercy. àmọ́ bá gbogbo yíyọ̀. I rejoice with all of you. Mo bá yín yọ. I rejoice with all of you. Mo bá yín yọ. I rejoice with all of you. Tí ohun rere yóò ṣe yìí rẹ. For this blessing is in your presence. Tí ohun rere yóò ṣe yìí rẹ. Because you are here. A ní àdúrà mẹ́ta péré tá a fẹ́ gbà. Three more prayer points before we go lẹ́yìn eléyìí. and after this. a kàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. we start to give thanks to God. ó ní nǹkan téèyàn máa ń ṣe. there is something Nígbà we do sometimes. tí àánú fi ń fọhùn. that we make mercy to intervene. àánú kì í kàn ṣàdédé ń ṣiṣẹ́. mercy will not just come. a ní nǹkan tí ó máa tó máa connect ara rẹ̀ mọ́. there is an attribute that is going to connect in your life. àánú. mercy. àánú. mercy. kò sí apẹja. there is no fisherman apẹja kan láyé. there is no fisherman in life. kó lè lọ sétí odò. that will go to a stream. kó wá sọ ìwọ̀ sínú omi láì sí ìjẹ lẹ́nu ìwọ̀. and put a hook in the water without. kò ní rí ẹja gbà. without the predator it will not find a fish. <laughs> kò lè rẹ́jà pa. he will not find a fish. ohun tẹ́ ẹ ṣe yìí. what you are doing now. ohun tẹ́ ẹ ṣe yìí. what you are doing now ohun tó ń ṣe yìí. what you are doing now. oh ha connection yẹn. is connection. connection yẹn. is connection. connection. àsopọ̀. connect mi o. ẹ̀mí mímọ́ connect mi má wọn olóríire àwọn tó bá ráàánú gbà nìkan ló lè kọrin yẹn. ó káre àwọn tó ráàánú gbà. oh yes. èmi ni mo kọ nẹ́ẹ̀tì mi má wọn olóríire. ẹ pariwo ẹ pariwo ẹ kọ́ lẹ́ẹ̀méje. connection. ẹ jọ ìparí àdúrà báyìí ṣe pàtàkì ṣe o. ẹ̀mí mímọ́ kọ̀ọ̀nẹ́tì mi mọ̀ wò lóríire. ìgbà kẹta ìgbà kẹta rèé o ó yà. kọ̀ọ̀nẹ́tì o. ohùn rẹ lókè náà. ẹ̀mí mímọ́ kọ̀ọ̀nẹ́tì mi mọ̀ wò lóríire. oh kẹrin. kọ̀ọ̀nẹ́tì o. oho oho oho. ṣó kọ orin ẹlẹ́nu rẹ. ó nẹ́ṣọ̀ ó. ó yẹs. mi mímọ́ kọ́ nẹ́ẹ̀tì mímọ́ olórí. ó tu ẹ̀ méjì. ó nẹ́ṣọ̀. ẹ má fi ṣàwẹ̀dà. ó nẹ́ṣọ̀ ó. mi mímọ́ kọ́ nẹ́ẹ̀tì mímọ́ olórí. gbogbo yẹn ẹ nílò rẹ̀. mo nílò rẹ̀ o. ẹ̀mí mi mọ́ kó lẹ́sì mi máa wò lórí rẹ̀. mo nílò rẹ̀ o. connection. mo nílò rẹ̀ o. connection. ẹ̀mí mi mọ́ kó lẹ́sì mi máa wò lórí rẹ̀. àánú ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Oh, mercy is working right now. àánú ṣiṣẹ́ o. Oh, mercy is working oh, now. àánú wá ilé o. Mercy has searched and found you. Kò sáṣetì fún ojú rere àti àánú. There is no impossibility for favour and mercy. Aha. Aha. Ẹ ta ló ń kọrin yẹn kó kọ. àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o ó gbé mi àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o lónìí o àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o ó tẹ̀rí o ti gbé mi sókè ó ti dolú ọmọ o àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o lórí òkè yìí àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o ọlọ́run bàbá lọ́lá èmi náà rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run ọ̀làgójú èmi náà rí iṣẹ́ ọwọ́ rẹ jó máa jó máa jó. ọ̀run láti bàtì. máa jó bẹ́yẹ o. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣèyàgò. èmi táyé mi mèmè tọ́lọ́run ò jẹ́ o. ó yẹ jogún bàbá. ọlọ́run ọlọ́run bàbá lọ́lá. iná jíjẹ́ o ó ti dolú ọmọ o. àánú ti gbé mi sókè ó ti dolúwa mọ́ o. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa ṣoríire. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. ọ̀nà mi ti là síre ọ̀nà mi ti là síre. ọ̀nà mi ti là síre. ọ̀nà mi ti là síre. ọ̀nà mi ti là síre. ọ̀nà mi ti là sówó. ọ̀nà mi ti là síre là sọ́lá. ọ̀nà mi ti là sọ́lá. ọ̀nà mi ti là síre. ọ̀nà mi ti là síre. àbẹ̀yẹ̀ náà kọjọ́ máa máa yọ ọ̀nà mi ti là síre. àánú ti gbé mi sókè. mo ti dolú àmọ́ o. ó ti gbé mi. àánú ti gbé mi sókè ó ti dolú ọmọ o. Àtò ti gbé mi tó yẹ. Ó ti dolú ọmọ o. Ẹ̀yin ń gbọ́dọ̀. Àtò ti gbé mi tó yẹ. Ó ti dolú ọmọ o. Máa jó máa yọ̀ máa jó máa yọ̀ máa jó máa yọ̀. Ẹ bàbá ga, ẹ bàbá ga ìwọ tí àánú bá ti dá sí ọ̀rọ̀ rẹ níbi tó wà yẹ kó o dìde dúró mo wà lórí ìdúró kó máa jó. ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga bóyá ẹ̀jẹ̀ ayọ̀ lọ́rùn mo sì ẹgbẹ́ bàbá ga ẹ̀jẹ̀ kayọ̀ lọ́rùn lókè ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga o. ẹgbẹ́ bàbá ga o. ẹgbẹ́ bàbá ga o. ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga o. ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ bàbá ga o. glory be to God in highest. hallelujah. ńlá kìdá ńlá dídá ayé. hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Bó bá rí bẹ́ẹ̀, kí ló mú tọ̀ mí wá? Oríire ló mú tọ̀ mí wá. olè àrùn wọlé olè ikú wọgbó olè àrùn wọlé olè ikú wọgbó olè àrùn wọlé. kí ló ṣe. owó tọ̀bọ̀ ló jẹ́ mi dayọ̀ òrèrè ló mú tàn mí wá. kí ló mú tàn ẹ́ wá. òrèrè ló mú tàn mí wá. bàbá àgbà arúgbó ọjọ́ wo ìmọ̀ ló yẹ ti gbá òkú ìwọ ló yẹ. bàbá àgbà arúgbó ọjọ́ òòrùn. ló yẹ a ti gbá òkú ìwọ ló bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà olójú iná bàbá àgbà ọlọ́wọ́ ńlá bàbá àgbà bàbá àgbà bàbá àgbà àlèwí lè ṣe bàbá àgbà bàbá àgbà bàbá àgbà arúgbó ọjọ́ o. ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ. ni o ọba ni o ọba ni o ọba ni. ọba ni o ọba ni o ọba ni o ọba ni. àbí àkókò àánú lélẹ́yìí ẹ máa jó ìjú àánú ìjú àánú ẹ máa jó. Yes, the God of mercy. And evidence that God has intervened in your life Show it to us. Ó bá yẹ ẹ bá mi pòrúkọ rẹ̀ náà èmi ni kí jẹ́ èmi ni. Ẹ bá mi pòrúkọ rẹ̀ mi olórúkọ ńlá èmi ni má ṣe bẹ̀rù olórúkọ lálálálálá ńlá yíkéèké yíkéèké kábíyá òtí ọba tó tó tó tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. Oto tọ́ ẹ rí tá a bá ní ká máa bá a lọ báyìí. If we want to continue like this. Yóò gba àyè ìwọ̀nba àdúrà kékeré tá a fẹ́ gbà. It will disturb the remaining prayer. Ṣùgbọ́n ẹja ṣe báyìí. But let's do it this way. Listen. Kí a má ṣe rẹ́rìn kankan tí ó gun òkè yẹn mọ́. Okay, let's stop ohun tẹ́ máa ṣe ẹgbọ́n ohun tẹ́ máa ṣe rèé. now listen this is what we are going to do. gbogbo yín ti gòkè tẹ́ ẹ bá ti ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe gbogbo yín ti gòkè. all of you are gotten to this stage if you do what Bíbélì I tell you. Bíbélì sọ pé gba wòlíì gẹ́gẹ́ bí wòlíì. The Bible say receive the prophet. Bó ṣe wu wòlíì lọ́lọ́ ṣe darí wòlíì. As God direct the prophet that it is it has, is happening. Ṣé wọ́n ti fẹ́ gùn tán? Ah, okay. Wọ́n ti bẹ̀ ẹlòmíì fẹ́ bú sẹ́kún. Ẹ̀yìn wọ̀nba kékeré tó kù ó yá ó yá ó yá. Ah, ẹ mọ̀ ráàánú gbà o níbi tí mo ti sọ pé kẹ́ dúró ibẹ̀ ni ibẹ̀ ni ọlọ́run ọlọ́gúnjú wọ́n dẹ̀ tún wá sọ pé ẹ fi wọ́n lè jẹ́ kí wọ́n gòkè ìwọ̀nba díẹ̀ ló kù Jésù. àánú àánú àánú. This is mercy for you. gbogbo tó kù o nílò kó o jókòó lẹ̀. you don't need to sit any longer. àánú ló gbé ọ dìde. it is mercy that makes you to be on your feet. láàárín àwọn ẹgbẹ́ rẹ. in the midst of your mates. àánú. mercy. lórúkọ jésù ó yá àánú tó tayọ ẹgbẹ́. amen. receive excellent mercy. ẹgbẹ́ àánú. receive mercy. àmì ọwọ́ àánú sókè báyìí. ẹ máa mí wave your hand of mercy. ẹ máa mi ẹ máa sọ wípé ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ àánú láyé mi ń béèrè ọwọ́ rẹ méjèèjì ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ ọwọ́ yín méjèèjì àánú láyé mi ń béèrè àánú lọ̀rọ̀ mi ń fẹ́ ẹ sọ bẹ́ẹ̀ àánú láyé mi ń béèrè olùgbàmọ̀ wo mi nìran ìyanu lọ́rọ̀ mi fẹ́. Àdúláyé ọlọ́run ọwọ́ rẹ méjèèjì tó omi tó ṣòro ni. Olúwa máa wo ní ìrọ̀ òsì. Olúwa máa wo ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún máa jó máa jó máa jó máa jó máa yọ. gbé mi sókè bàbá gbé mi dìde fà mí lọ́wọ́ sókè kíkájú ayé lọ òkú ayé mi lẹ́kọ̀ọ́ yọ jáde fà mí lọ́wọ́ sókè máma jẹ́kọ̀ọ́ pé ìwọ ń bọ́. Thank you ògo ayé mi. ó ní ó ti gbé mi sókè bàbá ti gbé mi dìde ó fà mí lọ́wọ́ sókè ó dájú ayé lọ ògo ayé mi ó ti wá ní jésù ó fà mí lọ́wọ́ sókè màmá jẹ́ kó pẹ́ ó rí wọ́n. Thank you ó ti gbé mi sókè bàbá ti gbé mi dìde ó wá bà mí lọ́wọ́ sókè ó wá ga ju ayé lọ ògo ayé mi ó ti já ti Jésù ó wá bà mí lọ́wọ́ sókè mi ò ní jábọ́. ó gbé mi dìde ó gbà mí lọ́wọ́ sókè ó dájú ayé náà sà ògo ayé mi ó ti já ti jésù ó gbà mí lọ́wọ́ sókè mi ò ní jábọ́ bàbá. ó kù ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré. ògo ayé náà ògo ayé rárá mi ò lè ṣubú fẹ̀yìntì fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú. ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú fẹ̀yìntì ò fẹ̀yìntì fẹ̀yìntì. ó yá gbé sókè gbé sókè gbé sókè ó yá gbé sókè ọmọ mi jẹ́ ìrọ́wọ́ lókè ló dẹ́gbẹ́ sókè náà ètòkè ìtìmọ̀ jẹ́ ìrọ́wọ́ lókè ọwọ́ ẹ lókè ọwọ́ ẹ lókè ọba jíjí làwọn bá jáde ẹ ṣàdáyé ọba lórí ayé gbégagbégagbéga bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ lókè ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọmọ lìfì mọ́ ọwọ́ lìfì mọ́ Jèhófà dáre ọba àwọn bá ní ọlọ́run ìpè yìí ọlọ́run bí ẹ̀kọ́ wá ọlọ́run ọlágúnjú jẹ̀rọ ọwọ́ ẹ̀ lókè ọwọ́ ẹ̀ lókè ọwọ́ ẹ̀ lókè gbéga gbéga gbéga gbéga gbéga gbéga ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló ọwọ́ ẹ̀ ló fifty more fifty bá rí ó ṣe mí dànù èmi àpolongo rẹ ọba tó ṣe mí lànà ẹ wò mí èyí màpolongo rẹ tó ṣe mí lànà o. gbé e lọ ni a gbọ́dọ̀ yọ kọ́bọ̀ ńbẹ̀ e pera a gbọ́dọ̀ yọ ẹ súre fún wa ẹ súre fún wa ẹ súre. ọlọ́run ayérayé. everlasting God. ohun tí mo tí mi ò kàn ronú nípa ẹ̀ rárá. what I never thought about at all. mi ò tilẹ̀ gbàdúrà fún and I did not pray for it. Ah. Ó ni ó sì wá ṣe yìí. It's what you've just done. Ah. Oh. Ah, ah. tọ́ ọ bá jẹ́ ikọ̀ ọlọ́run tàbí ẹnìkan ò lówó ń bẹ̀ wàá sọ ọ́ lẹ̀ ń bẹ̀. Ǹjẹ́ ìwọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ o? Father, Son and the Holy Spirit. Èmi náà wólẹ̀ o. I'm on my knee also. Ní ẹsẹ̀ àgbélébù Jésù Olúwa. In the feet of the cross of Jesus our Lord. Ní Calvary. At Calvary. Ní Calvary. At Calvary. Gbogbo àwọn èèyàn ń bẹ ní abẹ́ Calvary. Everyone is by the side of Calvary. Àánú Calvary. The mercy of Calvary ojú rere Calvary. the favour of Calvary. kó kọjá lọ sórí gbogbo yín. amen. come upon every one of you in Jesus name. ìránṣẹ́ Ọlọ́run alààyè. the living servant of God. this is the beginning of new thing in your life today. amen. ìbẹ̀rẹ̀ ohun tuntun nínú ayé yín lèyí jẹ́. Amen. As from today on, látòní lọ. You will never lack any good thing in your life. Amen. Ẹ ní ṣàìní ohun tó dára láyé. Amen. The Lord will surprise you in a mighty way. Ọlọ́run yóò máa yà yín lẹ́nu. Amen. Amen. The Lord will surprise you in a mighty way. Amen. Ọlọ́run yóò máa yà yín lẹ́nu lọ́nà tó ga. Amen. In a big way. Amen. Lọ́nà ńlá. Amen. So shall it be. Amen. Bẹ́ẹ̀ ni yóò rí. Amen. You are blessed. Amen. Ẹ ti dẹni ìbùkún. Ah. I say you are blessed. Mo sọ ẹ ti dẹni ìbùkún. Amen surely. nítòótọ́. goodness and mercy. ire àti àánú. shall follow you. yóò máa tẹ̀lé yín. all the days of your life. ní ọjọ́ ayé yín gbogbo. and you shall dwell in the in the house of the lord forever. amen. ẹ̀yin ó sì máa gbélé olúwa láé forever àti láé forever àti láé forever àti láéláé. The hand of coronavirus will never touch your life. Ọwọ́ corona kò ní kàn yín no coronavirus in your house. Eh, eh. coronavirus kò ní délé yín. Eh, eh. when you are moving forward. bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ síwájú. the angel of mercy and grace shall follow you. àwọn áńgẹ́lì àánú àti ojúrere yóò máa tẹ̀lé yín ó ti rí bẹ́ẹ̀. Ah, it is confirmed. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. iṣẹ́ tẹ́ ẹ ti pa tìtẹ́ ẹ dáwọ́lé tí ẹ ọ̀nà tí ẹ ó gbé gbà. The ìrànlọ́wọ́ ńlá dá sí ọ̀rọ̀ rẹ o. the project you embark upon the help will come into your life for it. ó ti rí bẹ́ẹ̀. Ah, it is approved. ikú yẹ̀ lórí ẹ. Ah, you will not die. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. I say thank you all. Thank God. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Thank you all and thank you. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Thank you pastor ọlágúnjú thank you. ìránṣẹ́ ọlọ́run bàbá ọlágúnjú ẹ ṣe lọ́kọ̀lọ́kọ̀ God be with you sir. ọlọ́run ó wà pẹ̀lú yín Amen. ohun kan ṣoṣo tó ṣẹ́kù báyìí. one thing remaining now. Shh, listen ìránṣẹ́ ọlọ́run ni mo fẹ́ gbé microphone lé lọ́wọ́ báyìí. I want to hand over the mic to the man of God. mo fẹ́ kí gbogbo àdúrà ẹyọ kan yìí. I want this singular prayer. Hmm. ìwọ tí ẹ̀rí kàn. You that is next for testimony. Mi ò fagbára mú ẹ wọ ni kò wà lórí ìdúró báyìí. You should be the one to stand up now. Ilẹ̀ ti mọ́ náà. We it is done already. Dúró kẹgbàre yín. Wait to receive your blessings. Ọwọ́ la fi ń gbáre. It is we hand you receive blessings. Nọwọ́ rẹ méjèèjì báyìí àdúrà kẹ́tọ́ kù. Let your two hands warm up prayer. Gbọ́ ẹ̀rí gbogbo ènìyàn ẹgbẹ́ eléyìí. People hear this testimony. Ẹ tẹjú mọ́ òkè mi yìí o. Look up stage here, all of you. Láì ìgbà bá sọ̀rọ̀ yìí After this testimony. Ìránṣẹ́ Ọlọ́run Ọlágúnjú yóò gba microphone. The servant of God, Prophet Ọlágúnjú, will take up the mic. Láti tún lo àṣẹ ìrọ̀rùn lé ọ lórí. To use his authority of ease upon your life. Kí ni ohun tí mo fi bá ń sọ̀rọ̀ ní òru yìí? What is it? Ẹ ti yára gbàgbé ni. ta ni ọlọ́run fi ojú rere àti àánú yẹn bẹ̀ wò nínú bíbélì ẹ́ ta ni mo tún sọ pé ọlọ́run tún fi ojú rere bẹ̀ wò ṣé Màríà nìkan ni ẹ pariwo ta ni ìkẹta tí mo sọ pé ọlọ́run tún fi àánú bẹ̀ wò obìnrin tó bí mélòó tóbi mẹ́sàn-án ìwọ ló kàn báyìí. Ah, you are next for testimony. má béèrè nǹkan méjì mọ́. don't ask for two things again. má béèrè nǹkan míì ju àánú àti. Except for favor and mercy from God. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátá. All servants of God ìhàwó lẹ sí wàásù yìí ìhàwó lẹ sí ọ̀rọ̀ yìí àánú. what's your what's your perspective to this message of mercy. ó sì ṣàlàyé fún yín pé ohun tí àwẹ̀ àtàdúrà bá ṣe tì. and I bá àánú bá débẹ̀ àti ojú rere yóò yanjú ẹ̀. what prayer and fasting cannot achieve mercy will achieve it immediately. Ha gbọ́ eléyìí ẹyọ kan so. hear this one lágbára púpọ̀. for you the mercy is so powerful. ní àìpẹ́ yìí. of recent. ìṣẹ̀lẹ̀ ìyanu ńlá kan ṣẹlẹ̀. there was an incident that is miraculous and great. nínú ilé iṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́. in the station radio station of Yinka, Ayéfẹ́lẹ́. ibẹ̀ ni obìnrin yẹn ti wá fi ó kàn wá gbogbo àgbáyé ló gbọ́. the whole universe heard kí ló ṣẹlẹ̀ lọ yẹ. what happened in your life. ọmọ ọdún mélòó ọdún ọmọ ọdún mẹ́ta tó bọ́ sínú kànga. three year old boy that fell into a deep well. ó bọ́ sí inú kànga. a deep well with water. kó tó dé ìsàlẹ̀. before the boy got down. àmẹ́ni tí ó fi ọwọ́ tó fi gbé mátràsì sí ìsàlẹ̀. there was ó dẹ̀ jókòó sórí ẹ̀. and he landed on a foam. ó sì wà ń bẹ̀ and was there. Titi continuously. gbogbo àwọn hausa wọn wá. the malame were invited. ìbejì láti fi gbé ọmọ yẹn jáde. so deep to bring out the boy. ìgbà tí wọ́n dà máa gbé ọmọ yẹn jáde. eventually when he was brought out. gbogbo èèyàn pariwo pé. ó ti mọmi yó. he would have been drowned. náà lọ ṣe àyẹ̀wò ní hospital wọ́n gbọ́ ọmọ yẹn lọ sí hospital. on getting to the hospital and he was diagnosed. ǹjẹ́ ẹ mọ̀ wípé. do you believe. àwọn doctor the doctors confirm. wọ́n ṣe research they diagnosed him be, and discovered kò sómi kankan tó mu. the boy did not taste any water. ó ní bàbá àgbà kan. he said it was an old man he saw. ni wọ́n rí tó sọ̀kalẹ̀. he saw in that well. bàbá arúgbó ọjọ́ yẹn that ancient of days. tí odò kì í gbé lọ. that can never be drowned. tí iná kì í jó. that cannot be burned by fire. ẹni tó rìn láàrin iná. he that walks upon the fire. ẹni kẹrin láàrin iná. the fourth man in the fire. ó yẹ ká ẹ fi gbogbo agbára ká ẹ fi pariwo hallelujah. hallelujah mo fẹ́ fi microphone lé ìránṣẹ́ ọlọ́run lọ́wọ́ báyìí. I want to hand over the mic to the man of God. mo fẹ́ káriwo yóò pọ̀ gan. I want your commotion of noise Nítorí... and shout to be great. ohun tí olúwa máa họ́nà jùlọ jùlọ òun ni ìparí nǹkan kì í ṣe ìbẹ̀rẹ̀ èèyàn lè bẹ̀rẹ̀ nǹkan kó parí ẹ̀ ṣùgbọ́n nítorí pé rere rẹ ó ṣojú rẹ ó bẹ̀rẹ̀ ó dẹ̀ tún rí ìparí parí ó yẹ ká hallelujah rẹ kó vibrate ju ẹnikẹ́ni lọ. hallelujah.